ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìkẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìlédè àkíyàmà abẹ́lọ́n àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí eléyìí tí a máa ń ṣàlàyé fúnra wa ní gbogbo ọjọ́ Jímọ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ báyìí Ọlọ́run kó jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àtàwa tí à ń bọ̀ kó má ṣe ní ìbàlẹ́jọ́ orí fún wa láyé àti ní ọjọ́ ìgbéǹde àkèyàmà lálá ọlọ́wọ́lá kó wátá ìlà ìlà ìlà ìlà ọmọ ní ìtẹ̀síwájú lórí ibi tí a dé ní ìjẹjọ́ a rí pé tí a bá wò ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àkídà ìgbàgbọ́ òdodo àdìsọ́kàn tó dáa tí ò lérúurú tí ò lẹ́bọ nínú tí ò ní ìkọtọlọ́ọ̀ nínú òun ni àlàyé tí àáfàá wa Mustapha Murad Subuhi tí wọ́n ń ṣe àlàyé fún wa kọ́lọ́n kó bá ní san wọ́n ní ẹ̀san olóore tó pọ̀ abala tí adé níjẹjọ òun ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kúfúrú àáfàá wa ń ṣàlàyé pé alukufuru kò fraud tá a bá sọ pé èèyàn di kèfèrí pókú ònú islam ọ̀nà méjì ló lè gbà wá alákọ̀ọ́kọ́ tá àáfàá ń sọ ọ lọ òun ni kíkọ tọlọ́hun tí yọ́ yọ̀yàn kó ònú islam pátápátá tọ́já sí pé téèyàn bá kú lásìkò kò sí nínú mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ó sorí ibú ayérayé ó lè jẹ́ péjọ́ tí ó kù ó lè kírun o ẹ má ṣe mistake o ó lè gbà àwẹ̀ o kódà ó lè wà ní ájì kódà ó lè yọ sàkànjọ́ náà ṣùgbọ́n nítorí ìṣesí kúfúrù èyí tó já sí pé yúkúrí jù mínàl mílà tí ó yọ̀ọ̀yàn kó nú ẹ̀sìn ó ti ṣẹlẹ̀ lọ́wọ́ onítàn àáfàá wa pín kúfúrù yẹn sí ọ̀nà márùn-ún adẹ̀sàlàyé márààrún nínú àwọn ìran kúfúrù yẹn tó ṣe kí ni o tó pín sí táàtún ní padà síbẹ̀ mọ́ ẹlẹ́karùn tán ti wá dúó òun ni kúfúrú nefak kúfúrú anefak èèyàn tó lè máa jẹ́ mùsùlùmí tí ó máa kírun tí ó máa gbààwẹ̀ tí ó máa lo hijab tí ó ní irùngbọ̀n tí wọ́n láàfà súná lóde yìí tí ṣòkòtò rẹ̀ ò fò òkè tí ó máa tìláwà kùránì tí ó máa lọ ilé kéwú tí ó máa lọ wáàsí tí ó máa ṣe ìtìkáàfù ní Ramadan tó sì jà sí wípé kọ̀díwá kọ́ra fi kùfùrì nìfàk òun tàn ó ti di kèfèrí lábala wípé mùnàfìkì ẹ̀sìn ni òṣojú èjì òṣè ìsìláàmù fi nǹkan burúkú sínú òfin ìsìláàmù hàn di kúfúrù di kèfèrí ìkọtọlọ́run sínú àáfàá wa tó ń ṣàlàyé eléyìí náà èyí ò náà wá ń ṣàlàyé fún wa lọ pé tá a bá ń sọ̀rọ̀ anifak pé kéèyàn jẹ́ ẹni tó ti di mọ̀nàfíkì torí pé ní ìsìn ọ̀gbà tá a sọ̀rọ̀ ṣíríkù alẹ́ ni tó bá ti lè ṣubú sínú ṣíríkù ẹni tí ṣíríkù bá ń tọwọ́ rẹ̀ jáde òun la pè ní múṣíríkù ẹlẹ́bọ nìyẹn ẹni tí kúfúrù ìkọtọlọ́hún tí bá ń tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ òun láàmà pè ní káfíìrù kèfèrí pé kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kódà kọjá lè mọ̀ mọ́sálásí nílé ayé kọjá àfọ oníwàásí àgbáyé tí kúfúrù bá ti lè ń jáde lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìnsà mùsùlùmí bẹ́ẹ̀lì kúwà káàfìrò màálùmù nìfàk irú ẹni yẹ kèfèrí ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwa lè máa pè mùsùlùmí láyé o kódà ká máa pè lẹ́ni ọlọ́run ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kìí ṣe mùsùlùmí kèfèrí ni nifak ẹni tí nifak náà bá wá ń tọwọ́ ẹsẹ̀ rẹ̀ ẹni tọ́já sí pé ìsọ̀bẹ́sẹ̀lú ìṣe islam ṣe kúfúrú ìṣe bíi mùsùlùmí ṣe bíi ẹlẹ́bọ ṣe bíi kèfèrí ṣe bíi oníke ṣe bíi ajínlọ́sọ́ọ̀sì ṣe bíi eléégún ṣe bíi olóró ṣe bíi ẹlẹ́bọ ó tún bẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ àáfàá lélẹ́yìí náà tún ṣe kíni o ó pín sí àìmọye ọ̀nà ṣùgbọ́n ìtọ́jẹ́ kókó ń bẹ̀ ni pé ká tó lè sọ pé lágbájá yìí anta munafik aw huwa munafik aw hiya munafiqa pé obìnrin tẹ̀ ń wò yìí o munafiki ni olójú èjì ni sọ̀bẹ́sẹ̀lú ni òsè islam ṣe nǹkan míì lẹ́yìn islam ni àáfàá nìyẹn náà tán pín sí méjì àáfàá ní wà nífàákù náà wà á sẹ́ẹ̀rí kéèyàn tó jẹ́ munafiki ọ̀nà méjì lòun náà lè bá wa bí kèfèrí náà ṣe bá ọ̀nà méjì wa nítorí ká máa ṣàwọn àlàyé yìí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ rẹ̀ tí wọ́n ń ju gbogbo àwọn èèyàn ní kúfúrú lọ antakaafi eléyìí kèfèrí wọn ò ní sálámà sí wọn ò rí mùsùlùmí wọn ò sì ní ṣe kí ni wọn ò ní sálámà sí wọn ní kèfèrí lọ́dọ̀ ọ̀tá ṣé bó ṣe yẹ káwa náà ọmọ ṣe nù kákẹ́ máa kí gbogbo ayé ń rárá kèfèrí dẹ̀ tún bẹ lóòótọ́ kè wá ṣe bá ní pé gbogbo téèyàn rí ó ṣe kò di kèfèrí rárá èèyàn lè di kèfèrí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nǹkan wo ni ó sọ di kèfèrí òun làwọn àlàyé táwọn àáfàá ń ṣe fún wa kèé ṣe gbogbo nǹkan ló lè sọ ọ̀yàn di kèfèrí tí ó wà yọ kúrò nínú Islam lábala kéèyàn jẹ́ látara ìṣesí ó lu ó kún sí méjì eléyìí tó lè yọ ọ̀yàn kú ònú ìsìláàmù pátá yányán èyàn ni ìtì kọ̀ọ̀dí yù èyí tó bá ní í ṣe pẹ̀lú àdì ọkàn ọlọ́nkọ́lá èmi àti yín bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti lè jẹ́ pé mọ̀ náà fi kùn fíl ìtì kọ̀ọ̀dí tọ́já sí pé ìsọ̀bẹ́sẹ̀lú rẹ̀ ìṣe ìsìláàmù ṣe ìkọ́tọ́lọ́run rẹ̀ ó ti ní í ṣe pẹ̀lú ọkàn ó ní í ṣe pẹ̀lú ntọ́wà nígbàgbọ́ rẹ̀ ó ní í ṣe pẹ̀lú àdìsọ̀kan rẹ̀ kẹfìrì ní ọ̀jẹ̀ wájú ọlọ́run kọ́lọ́nkọ́lá mi kọ́lẹ̀ yìí náà wà ámàlì èèyàn tó lè jẹ́ mùnàfíìkì tó jẹ́ pé nínú iṣẹ́ ni a sì padà sọ yóò náà bí nǹkan mẹ́rin àbí márùn-ún àbí mẹ́fà nìyẹn sẹ́ẹ̀rẹ́ lẹ́yìn a mọ̀ ẹbẹ̀ ọlọ́run mi kọ́lá ẹ̀yìn náà kò sẹ́ńtọ́ làkàn níbi ẹlẹ́ẹ̀kejì bíi ta ni olóhùn rí àfa ẹlẹ́à táyà yìí parọ́ rí ó rí páàfó òun máa bínú gan àfa àti wá délé àfa àwa kù ṣé kọ̀ yẹn kọ́ bá fi kọ́kọ́rọ́ lẹ̀ níbo lọ wà ní ìsìn ó sì hàn ẹlẹ́kẹ̀rú rè tóun bẹ̀rẹ̀ agídí òun débà yọ ọkọ̀ fún fọ́tí gbòòrò tí olódìbò bára rẹ kọ̀ yẹ kó sọ yẹ kí máa gàrà òǹdí káàkiri wàhálà ìtọ́lá sí mẹ́bìlẹ̀ rẹ̀ sí láyé láyé láwà àbúrò mi kọ́tọ́ láyé rẹ̀ ni mo sáré lọ wò lọ́sibítù kò sí rẹ̀ nìkan kan ó dùn tó wọ́n bá <laughs> irọ́ tó pa ẹlẹ́sẹ̀ ni ọ́ mọ̀nàfíkì ni ọ́ láàkìn nìfàákún àmọ̀lì irọ́ tó pa kò sọ di kèfèrí káàfáà rẹ̀ ni pé pokùmọ̀ pé irọ́ tó máa panu kèfèrí olórí burúkú ara àkìlóde èèyàn parọ́ ọ̀sọ́ di kèfèrí ṣùgbọ́n mọ̀nàfíkì náà ni ọ́ torí pé mọ̀nàfíkì ni máa parọ́ tó bá ti á di pé o ti ń parọ́ gbogbo ògbà ọ̀parọ́ lónìí ọ̀parọ́ lọ́la dojúmọ́ kò síjọ́ kankan ọmọ parọ́ ẹyọ kan

bí ẹni tí ó sàdéhùn tí ò ní mú ṣẹ tí yó sàdéhùn gbogbo orú àwọn eléyìí mùnáfìkì ni alájà ń gbilà pé ìdá kọ́ sọmọ ń bọ̀ kó lè wa ta ni ìjàjà ń gbilà ń gbà mí bá ẹlòmíì parí ìjà ìgbà náà ni rẹ̀ ó wá máa ràn àfa ó tó yín bá ti bí òun kọjá rà ní ẹlẹ́yà ló tó yín mọ́ sọ̀rọ̀ mọ́ òun sọ̀rọ̀ òun sọ̀rọ̀ látijọ́ ẹ̀ tó ti sọ̀rọ̀ ni tẹ́ẹ̀mọ́ yorùbá ò lè pé ọmọ àlè ní rínú tí èbí àbí kìí sọ ọmọ àlè èèyàn lè rínú tí ò ní bí tọ́jẹ́ pẹ́ ni ọlọ́run ni ṣùgbọ́n wọ́n lọ ọmọ àlè làbẹ́ tí ègbà tó bá ti á ní ọmọbìnrin mọ ìwọ náà tó ara ìgbà náà lè dẹ̀dẹ̀rẹ̀ tó wá ń kanrin má pa àwọn ò ní gbà lónìí sùúrù òun ti pọ̀ ju láti bẹ̀ sùúrù òun ní pọ̀ sùúrù èpọ̀ ju gbogbo olùsẹ̀ síbà ní ìsìn mọ̀nàfíìkì ni máa ṣe bẹ́ẹ̀ òun lẹ́rìí tí ọmọ tẹ́lá tẹ́lẹ̀ àkàn tí máa jà káàkiri àdúgbò mọ̀nàfíìkì náà mọ̀nàfíìkì ẹlẹ́à ẹ̀rọ àfa àkàn òun ni máa jà kí àdúgbò irú irú àfáà wo nu mùnàfíkì ṣùgbọ́n kí èsè kèfèrí ṣùgbọ́n èyí tá à ń sọ ìtìkọ́ọ́dí yù ní fáàkù tó bá ti wà níbi àdìsọ́kàn yóò yọ̀yàn kúrò ní Islam ìlàsẹ̀ gbọ́dọ̀ sọ́ra nínú tíra tá a lo ìmìnira ajuli mohamed àáfàá Mustapha Murad ọlọ́mọba ní sanwó ẹlẹ́sàn rí wọ́n wá ka àpẹẹrẹ twenty àpẹẹrẹ mélòó ní àmọ́ science àmín features characteristics àwọn ìròyìn àwọn nǹkan twenty kan tó jẹ́ pé tó bá ti lè wà lára èèyàn mọ̀nàfìkì ni mọ̀nàfìkì tó lè yọ̀yàn kúrò nínú kíni o Islam jẹ́mọ́ ẹ̀ tó gbọ́ tó lè yọ̀yàn kúrò nínú kíni o ẹnu ọ̀rẹ́ ọ̀gbà kó ní àáfà fún tẹ́ ẹ ṣe wọ́n ti kúrò nínú Islam ṣùgbọ́n àáfà ń tẹ̀ ń ṣe mọ̀nàfìkì tí máa yọ̀yàn kúrò nínú Islam ni ẹ lọ́ọ́ túbá lọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá rò pé kí ni yóò yẹ kúrò ní ìsìláàmù òun ó ṣe kú ni ọwọ́ akọ ní tó ń ṣe wọ́n yọ kúrò ní ìsìláàmù yọ wà kú ní kí ni o kèfèrí torí pọ́lọ̀ wọn bá sọ àwọn tọ́jọ́ mọ́ kúfúrù kúfúrù lórí tọ́jọ́ mọ́ nífà kéèyàn mọ́ ṣiṣẹ́ sí mọ̀nàfíìkì nínú àwọn àyà kan wọn kùránì láti gbọ́dọ̀ sọ́ra nínú twenty tá a fa àwa kà àti ka márùn-ún bẹ́ẹ̀ níjẹ̀jọ́ mo tún dọ́gbọ́n sọmaráìsì

n'oge fi dájú pẹ́ lómi ẹ̀ẹ́kẹ̀rí pé ń bá ìsìláàmù ń bọ̀ yọ wà kú sí ẹ kan rẹ̀ sẹ́wọ̀n kan ló jìnà jù kódà o lè má sọ jáde kọ́ máa wá ọkẹ́ mi ọkẹ́ lè mọ̀ lọ́wọ́ àti tó máa ń sọ yẹn mi ò lè sí ọkàn sẹ́wọ̀n kan yẹn máa ń wà ọlọ́wọ́ wa padà fi hàn kó o tó ọ wà kú sí torí pé ọkàn rẹ tẹ́lẹ̀ o kórìíra ẹlẹ́kẹta ni kí inú èèyàn máa dùn tí ẹ̀sìn ànábì tó bá di pé kí ni o ọba ń lọ ọlẹ̀ tí ẹ̀sìn ànábì bá di wípé ẹ̀sìn ń lọ ọlẹ̀ ẹ̀sìn ògbèrú irú ẹni tínú rẹ̀ bá ti ń dùn kí èèyàn máa dùn sí lílọ ẹ̀sìn Islam ìṣesí àwọn mùnàfíkì ni sẹ́wọ̀n kọ́kàn nírú kan yẹn máa wà inú rẹ̀ ọmọ ẹ̀dọ̀ pé àwọn olùsí wọ́n ya àwọn ẹlẹ́ àwọn tó lò jáàbù wọ́n ya sáàkì wọn kó sùn tààrà wọn sùn kú ìrọ̀tẹ́lẹ̀ inú rẹ̀ ọmọ ẹ̀dọ̀ tó bá rí wípé nǹkan kan tó jẹ́ pé kí ni o ìlọ́jẹ́ kẹ́sìn ọmọ lọ ọlẹ̀ inú tí ò dùn bẹ́ẹ̀ sì ṣe ń lọ ọlẹ̀ ṣùgbọ́n tẹ́sìn bá ń lo òkè inú rẹ̀ ní ìdó ìṣesí mìíràn sì kéde tàbí kó kórìíra àti ran ẹ̀sìn lọ́wọ́ bákan náà kéèyàn máa fọlọ́run àbánà bíi àbí àwọn àmì ọlọ́run ṣe yẹ̀yẹ́ a sì mẹ́rin wá sọ́rọ́tún taoba aya sixty five to sixty six gbogbo yẹn la ṣàlàyé ìjẹ́jọ́ ẹlẹ́karùn-ún tá a dúró lé lórí òun ni kéèyàn máa gbìyànjú láti jásí pé kí ni o kó dojú ẹ̀sìn dé èyí ò ní tàwọn mọ̀nàfíkì wàá mú bìmọ̀ lámúyà náà lú wọ́n ṣe wàhálà wọ́n gbìyànjú ṣùgbọ́n tó gbó nǹkan bú wọn tí wọ́n gbà lérò tọwọ́ ohun ò lè tò láì tọwọ́ ohun ò lè tẹ̀ tí wọ́n lè rí achieve òun ni. lónìí a wà gbé láti ẹlẹ́ẹ̀kẹfà ibẹ̀ láti gbé bìínì láì tààlà. ṣé aláwọ̀ ètò à ń sọ ọ lọ yìí àwọn tí ó tó lè yọ̀yàn kúrò ní ìsìláàmù là ń sọ yìí o torí pé ó ní í ṣe pẹ̀lú ọkàn ní fàákọ́ọ̀nù ìtìkọ̀ọ́dì yù ìṣe mọ̀nàfíkì èyí tó ní í ṣe pẹ̀lú àdì ọ̀kan àáfà alẹ́lẹ́kẹfà ń bẹ̀ ní nákùfù àádìláyì àdéhùn téèyàn bọ́lọ̀ ń ṣe kéèyàn sì tú kéèyàn ọmọ pé àdéhùn eléyìí tó bọ́lọ̀ ń ṣe kó tú àdéhùn èyí tí ń bẹ láàrin wọn àtọ́lọ́hún jàmọ́ ẹ jẹ́ ká gbọ́n tá àáfà sọ láàrin ṣe rọ́pọ̀lọpọ̀ wa pàápàá ń gbà mí tẹ́lómi bá wà náà pàjù ọwọ́ à ń ṣàdúrà yọ wà bọ́ lọ́hùn ṣàdéhùn ìwọ ọlọ́run tó bá sì ṣe nǹkan báyìí fóun òun ò fi ṣe báyìí fún un nígbà ọlọ́run bá wá ṣe fún un yọ wà jàǹbá àdéhùn rẹ̀ ọlọ́run bá wá mẹ́rin wá nínú sùrọ́tù tauba aya seventy five dé seventy six mo màmá gbé mo màmá fẹ́ ka àwọn aya yẹn láti inú Quran torí sùrọ́tù tauba afẹ́ ẹ̀ lè pè ní sùrọ́tù lùmọ̀nàfíkì wàláì téèyàn bá gbọ́ sùrọ́tù tauba yìí Ah, ọmọ mọ́ni wúmọ̀lì mọ̀nàfíkù ẹ bá fẹ́ mọ̀ nípa mọ̀nàfíkì súrà àwọn oníkọ́ lọ́ka jẹ́mọ̀ ẹjọ́ lọ́ka táwọ́bà kódà ọ̀rọ̀ mọ̀nàfíkì tí ń bẹ nínú táwọ́bà ó ju tí ń bẹ nínú suratul mọ̀nàfíkù náà gangan lọ súrà mọ̀nàfíkì tẹ bá fẹ́ mọ̀ súrà àwọn oníjẹ́mọ̀ o súrà tù táwọ́bà ni kùránì orí kẹsàn-án ẹ sá lọ́ọ̀ka àwọn mọ̀nàfíkì lẹ́rìí bẹ́ẹ̀ ọlọ́run sọ bá bá ńlá ọ̀rọ̀ nípa wọn tó tún ní àwọn asbabu nuzul tó tó pọ̀ àwọn àdìtọ́lọ̀ ń torí ẹ̀sọ́ àwọn àyà yẹn kalẹ̀ Imam Suyuti máa wọn kan wá náà tíra àwọn asbabu nuzul bẹ́ẹ̀ làwọn tafasir náà mú àwọn àdí ìwá ní ẹlẹ́ẹ̀kẹfà tá à ń sọ yìí kéèyàn ọbọ́lọ̀ ń ṣàdéhùn wíwọ ọlọ́run tó ọba ṣe nǹkan báyìí fún mi èmi náà ó fi nǹkan ṣe báyìí ọlọ́run wá gbàdúrà rẹ tán ọwọ́ àjàmbá àdéhùn mọ̀nàfíkì ni ọkàn ní tó ṣe yẹn wà ọlọ́run ọba ń sọ nípa àwọn mọ̀nàfíkì nínú alukuraan ní sọ́rọ́tù tauba kágbé láti aya seventy five aya seventy five yẹn ọlọ́run ọba ní wàmí ní umman aada lọ́ọ̀à láyìn àtàrà mi fọdùlì lánà sọ́dà kan wà lánà kù nàmínà sọ̀lẹ́hìn ọlọ́run ló ń bẹ́nu àwọn mọ̀nàfíkì àwọn tọ́já sí wípé wọ́n bọ̀ lọ́hùn sàdéhùn àwọn àtọ́lọ́hùn ọjọ́ ní májẹ̀mú wọ́n jọ ní àdéhùn kí làdéhùn náà ni pé làyín náà àtàánà mi ń fọ́dúlì tí wọ́n ọlọ́run bá jẹ́ alówó lọ tó o bá jẹ́ akọ́lé tó o jẹ́ ara mọ́tò tó o fún wa nínú àwọn oore rẹ tí ètàn àwọn ọlá ńlá ìwọ ọlọ́run táwa náà kò lè mi rẹ́ǹtì ẹlòmíì dá nítorí òtí ìdóhùn ọ̀fẹ́ bojú ni pé òun ò lè máa bojú lè mi rẹ́ǹtì wọ́n tún wá kọ́lé tán ó tún ṣe kí ni o ò nílà mọ́mọ́mọ́ ìyá wa kan ní ìsìn ó nílà láti bojú ní ìsìn tóun bá ti parí nc kódà ara àwọn tó ti gba bẹ́ẹ̀ mi kọjá fún léèké òní adẹ̀sọ́ fún jọ́nà pé bójú rẹ tó bò ní ìsìnkè rọrùn ma pẹ̀lú àṣọ ọlọ́run tó ti parí nc àáfà ọ parí nc lọ́nà <laughs> táwọn bá ṣe convocation tó fún sàdíkéètì torí wọ́n mọ̀ bìrì máa sáyẹn pé ọmọ tó parí ọ̀dọ̀ àwọn kò gbójú sàdíkéètì tó jáde convocation náà lọ tóun bá tún ṣe kinní kan tó wọn bá tún ṣe kìnìún kan tó wọn bá tún ṣe kìnìún kan tó wọn bá tún ṣe kìnìún kan ibi tóun ti ń tíìchì ibi tóun ti ń ṣe nígbà tó yàgò tíìchì mọ wọn tún dá lókòwò tí bísíǹsì wọn bá tún gbé èrò tí kìnìún kan máa ṣe àáfà dìrọ̀lẹ́ ìkìrọ̀rùn fún láti gbójú. gbogbo tó o sì bèrè jó ní ọlọ́run wá ṣe fún ọ ni o sì parí o tún lówó lọ ọlọ́run ṣàánú rẹ ìjẹ́ ẹ̀mú tó rọrùn. àáfà ọlọ́run mọ̀nàfíìkì ọ ń bẹ nínú wọn tí wọ́n bọ̀ lọ́run ṣàdéhùn pé wọn lọ tọ́ ọ bẹ́ẹ̀ lè ṣàánú àwọn tó o fún àwọn lówó tó o fún àwọn lọ́lá tó o fún àwọn lárísìkí lànà sọ́dà kọ́nà àwọn ọmọ ayọ̀ sàkà àwọn ọmọ ṣètọrẹ àánú àwọn ò ní ya wọn ìyẹn nìkan tó wá kọ́ àwọn ò tó wá jẹ́ mínà sọ̀lẹ̀ èjì àwọn ọ̀jẹ̀ o nínú àwọn ẹni rẹ bẹ́ẹ̀ bá ti ilẹ̀kùn yẹn kọ́mọ̀ fi máa kù tì. bá ọlọ́wọ́ ń ṣàlàyé lọ ni ẹ o Falama ata mi fọ́dúlì yìí bá ìlú bì ìgbà ọlọ́run wá ṣe wọ́n lọ́lọ́rọ̀ oore ọlọ́run tí wọ́n ń tọrọ ọlọ́run wá gbélé ẹ lọ́wọ́ ọlọ́run wá fún wọn ayé dé yàmá ó di wípé nǹkan tọ́já sí wípé àdúrà gbà gbogbo ntánitọ́ lọ́n bá fáwọn àwọn ọmọ náà sójú ọ̀nà ọlọ́run bá ìlú nìyí wọ́n wá sàwọn sọ́lọ̀ wọn àwa náà mọ́ sẹ́ẹ̀rí ayé ìjàmọ́ ẹ̀já ronú sí i ọbẹ̀mi àtiwọ náà wí nígbà tẹ́lẹ̀ omi inú wa náà wà ń student tá a bá fẹ́ sàwọn programu campus a wà kọ lẹ́tà sáwọn èèyàn a là fẹ́ ṣe jihadi a fẹ́ ṣe orientation week a fẹ́ ṣe ìfitọ́rù ìfitọ́rù sọ́yìn a fẹ́ fáwọn olùsìn lóúnjẹ a fẹ́ ṣègbà a fẹ́ ṣàwo a wà kọ lẹ́tà a mọ̀ káàkiri lé àwọn olówó a mọ̀ gbé mọ́tò mss kí n campus. gbà yẹn àwọn àmọ́ rò pé ah wàhálà ìwé wà báyìí tó nílé epo tó ní kinní kan ṣé five thousand ló yẹ kó fún wa ṣé two thousand ló yẹ kó fún wa ṣé kò yẹ kó fún wa two hundred million ṣé kò yẹ kó fún wa tó ten billion. àáfà ìwọ náà ti ń ṣiṣẹ́ ní ìsìn mọ́mọ́ nínú àwọn ọmọ ìyá táwọn náà sọ́fà nígbà tán wà ní kámpọ́ọ̀sì àwọn náà parí lónìí wọ́n ríṣẹ́ ńlé iṣẹ́ ńlá ẹ̀mọ tí wọ́n lé afẹ́ralẹ̀ sí olúyọ̀lé ẹ̀sẹ̀ afẹ́ máa gbọ́ mọ́tò mẹ́ẹ̀ẹ́dógún afẹ́ lọ ájẹ́ afẹ́ máa lọ múra lóṣooṣù ó nira fún wọn náà láti náwó sí tó ń sọ lánàá ṣèbí wọn náà ti di gírádùétì lónìí ó ti ń ṣẹ́ níṣẹ́ ìlìṣẹ̀fúrọ́ọ̀nù ó ti ń ṣẹ́ láwọn iléeṣẹ́ ńláńlá ṣé wọn náà ná tiẹ̀ ṣèbí wọn náà máa yẹ sálárì rẹ èèyàn mélòó lọ́ràn lọ́wọ́ wàhálà àwọn èèyàn ya wọn lónìí àtà nínú àwọn ọ̀dọ́ tán jálù sùnà tọ́lọ̀ ń bò láti rí ẹ̀yẹ àwọn èèyàn láwọn wọn láwọn sí tọ́lọ̀ wọn lọ bẹ́ẹ̀ nìkan tó ní pé sórí kánibọ́lọ̀ ń ṣe sàánú àwa tá a já àfa àbọ̀mọ́ ilé kéwú táwa ń ná ìmọ̀ wa ká ní bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ lówó bá ń ná owó yìí ni wàhálà ìsìlámù ó ti ṣèjú báyìí lọ ṣùgbọ́n ẹ̀yin ní problem ní tó fi já sí wípé ntọ́lọ̀ ń ṣe fún yín kò lóore bí ntọ́lọ̀ ń ṣe fáwọn nù. wàmọ́ àtà níyà lọ́wọ́ kọ́ irú mi máa àtàkùn bàlẹ́ àǹtọ̀n bí adé ìyàtìkùn tẹ́fúrọ̀hún. anábì sùlàìmánà ní sọ bẹ́ẹ̀ fún àwọn tó mú ẹ̀bùn wá látọ̀dọ̀ bàlìkísù ìjọ náà lọ́wọ́ àbí nǹkan rọ́ làwọn eléyìí èmi lẹ́fẹ́ máa fi ẹ̀bùn lé ayé tàn èmi ni balikisu ní ẹgbẹ́ bò fún ó sì bẹ́ẹ̀ dànàbí Sulaiman wò ni pé tọ́ ẹ pànà bí ọlọ́run bá ní ló tọ́jú ẹni ọlọ́run ẹ̀bùn ò ní jọ lójú tẹ́ ẹ bá ti rá àfa àtọ́jẹ́ pé owó tí ó gbà lóde súná ọmọ owó òde olóògùn owó òde nìkáì ní ọmọ wa ranjú ní òní torí ẹ̀ lọ kírun ní ọmọ báwọn èèyàn jà àáfẹ́ elésùnú àáfẹ́ elésùnú owó ayé tóbi lẹ́mìí ẹ̀jọ́ lọ́n lọ anabi sulaiman ó ní sórí ìwà máa ta níyà lọ́wù ìtọ́lọ́wọ́n ọba ṣe fẹ́mi sulaiman náà mínà lògú wátì nínú pé mo jáná bí ọlọ́ ìmọ̀ ìmọ̀ ìmọ̀lẹ̀ ìmọ̀ ìtọ́sọ́nà lèyàn fi jáná bí ọlọ́ èmi lọ́fẹ́ máa fàyè tán ìtọ́lọ́wọ́n ṣe fún mi ànàbí ọlọ́run ni mi ọlọ́run tó wá gba ayé lé mi lọ́wọ́ ìtọ́lọ́run ṣe fẹ́ mi ó lóore tuntun fún ọ̀bàlì kì í sùn lọ àtàwọn ẹ̀mọ̀ àrẹ tẹ̀ ń rán sí ẹ̀mọ̀ ń yọ̀ gan o pẹ̀lú ẹ̀bùn ẹ̀mọ̀ tẹ̀bùn yín lọ èmi lẹ́ fẹ́ bọ̀ tán jẹ̀mọ́ ìtọ́lọ̀ ń ṣe fáwa náà wàláì ó lóore ju tó ṣe fún Dangote lọ ìtọ́lọ̀ ń ṣe fún wa tí wọ́n ọ̀bá mọ̀ àwa mọ̀ wàláì mo tó fọlọ́hún sẹ́lẹ̀ inú mọ́sálásí làwà yìí àní ìtọ́lọ̀ ń ṣe fáwa sẹ́ xairumi máa ta Dangote wà xairumi máa ta Bill Gates Bill Gates náà sì lò lówó lọ́jọ́ àṣà tí ò tí pọ̀ sẹ́ẹ̀kan recent clinical release lágbàáyé lónìí Bill Gates ló sì lówó lọ́wọ́ ọkùnrin oní Facebook Mark Zuckerberg àbí kí ló kọ ẹ̀ òun ló wà nọ́mbà six ní ìsìn ìtọ́lọ̀ ń ṣe fún wa olóore ju mímọ́ àtà Bill Gates wá àmọ́sálù ìtọ́lọ̀ ń ṣe fáwọn èèyàn tí wọ́n ń kà pọ́n lówó lọ yẹn ní tó ṣe fáwa ju tiwọn lọ táwa báwa ṣe ń ná ìmọ̀ wa tí wọ́n bá ná owó wọn wọn tó bẹ́ẹ̀ ẹ̀ ń fẹ́ nìkan scholarship scholarship mélòó wọn á lọ́dún ọmọ yẹn wà sáwà ń ṣe lójúmọ́ ni àwọn ṣe wá sí mẹ́ta mẹ́rin jọ mi ọmọ iye kíláàsì lẹ́jọ́ tá a káwọn ọmọ lójoojúmọ́ tá a bá sí ní nǹkan bíi káfọ́ wọn lẹ́sìn lọ àpò kíláàsì ilé àkọ́ wọn bì àpò bì kan àbọ̀ wá sí mi àpò wọn àsì kan ọmọ iye èèyàn tá à ń kọ́ lọ́sẹ̀ ni. èèyàn lè sáré kùsà àwọn aláyẹ̀ wo kiri kankan kan àwọn lẹ́jọ́ làtà ni yọ̀ wà kò ní lè wá mọ́ ẹ sáré wá bá ní sí wá sí sẹ́ẹ̀ lè polówó bá wọn ọ̀tà fẹ́ yọ olówó tó <laughs> yẹ nìsín tọ́lọ́ ń ṣe fún yín kò lórí ṣùgbọ́n tó ṣe fẹ́yìn náà ìsìláàmù nídìí ẹ̀ ṣùgbọ́n yìí ò ní náà mo ti wà níbi kẹtẹ́ kẹfẹ́ àfẹ́ àkọsẹ́ láàrin tí ọ̀pọ̀ gbọ́n ṣẹ̀dú mo ìsàrí sa wáàsì jọ a sì lọ sí wáàsì àwọn èèyàn a sì lọ ṣe ó sì wúlò fún sẹ́yìn sáré polówó sàlọ́wà ẹ̀fọn aláàjì gẹ́gẹ́ kan ẹ̀ẹ́n tàbí ọba ṣe chairman of the occasion ibi ó ti ń bọ̀ lọ́kadà bá já sínú kòtò a sì lọ báyìí tẹ́lẹ̀ bá ní lọ́ọ̀tì wéyẹ gẹ́gẹ́ lọ́dọ̀ sáré mọ̀ bọ́ ní ìsìn olówó ti gbé kọ́ọ̀lù ẹnu ìmọ̀ tí ẹ̀wà gbé gan ọmọ olójú ẹmọ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ tó jẹ́ ọ̀sàlẹ̀ kò pìpì àkówó ṣe kí ni òun ọ̀nàwó lónìí ẹwà ni wọn sẹ́ni àwàlẹ́ ni wọ́n dẹ̀ dùkẹ́ tẹ̀ fi one million péré lọ́ǹchì magazine wa yẹn à ah, ẹ tó sọ iye tí ó fi lọ́ǹchì ẹ ẹ kò sáà ìtọ́jú ọlọ́sẹ̀ tọ́pìkì ta ni kẹ́ bá ní tiẹ̀ sọ òun ni ọ̀rọ̀ ìran ẹ tó bá ní mú mọ́ ọ̀rọ̀ kọ̀bùlẹ̀ àti bàdí gbogbo tá a fọ́ òmúra pé òun ọ̀nà tẹ́lẹ̀ ẹ wà sáré sọ fún kí ni ọ̀wà sáré ṣe jẹ̀mọ́ yọ wà sáré ṣàjọ mo ti níwàásí ibì kan rí tí mo ti gbà wípé mo níwàásí wà láì wọ́n kẹsàáré pè mí ni àbá àárẹ̀ níbo ní àà mo yá sáré lọ fọ́múlà inṣàlá inṣàlá mo ti gbàgbé mo sì yá gbé láptọ́ọ̀bù mi wájú mo kọ̀nẹ́ẹ̀tì ẹ̀wọ̀n íńtánẹ́ẹ̀tì bla bla bla bla mo sáré sáájì ọlọ́run ní kìíní tí ibùnà ibùnà kọ yìí mo kẹ́ tó sọ́n pa tọ́bíkì o mo yá sáré mo yá gbé wájú bá mi ṣe wáàsì àbá olówó tó wá ṣe bá àti ẹ̀ pa mi fún òtó ṣe bẹ́ẹ̀ àṣẹ ń tọ́lọ́run ṣe fáwọn alólórí táwa bá ń námọ̀ tiwa kò ní ṣe kí ni o kò ní dẹ́kù tẹ́yìn bá náwó yóò dẹ́kù ṣùgbọ́n ẹ̀yin náà wá máa náwó yẹn tẹ́yìn náà bá wá ń nà pẹ̀lú àmì ìrọ̀dà kọ̀ wá ní dẹ́kù tí ò yá wọn lówó nìyẹn. àwọn táwa ń sọ̀rọ̀ wọn yìí mọ̀nàfìkì àwọn náà mọ̀ wá sọ fọ́lọ́ pé wọ́n lọ́n tó ọba fún àlówó ọ̀n bẹ lára tiwa náà àbá asúnà ẹlẹ́ asúnà ṣé n tíwọ náà lọ́wọ́ máa ṣe tọ́lọ́ ń bá gbàdúrà rẹ̀ sóun ṣe tọ́ ọ̀bá ti sọ́ra ó di mọ̀nàfíìkì ọlọ́run nígbà tá a wá ṣe bẹ́ẹ̀ fún wọn tán bákìlú bí ìwátàwàlá o wà ó mọ̀rin gùn jama wọn bá sáwọn intolerance ìmọ̀ á dùn mí fáwọn èèyàn wà láì ẹlòmíì ò rò pé òun gbọ́n sí pé wọ́n lọ gbọ́n ni wà láì kan gbẹ́ ju ọ̀rọ̀ tán lówó tó ọ àwa tá àti ẹ̀tún lọ́wọ́lọ́wọ́ gan ni wá adúpẹ́pà ìwọ̀nba tọ́lọ́ fún anú màá ná bá a ṣe tún lówó lọ́yìn náà tún náà tọ́lọ́ fún wa fáwọn èèyàn bá a ṣe tún ní bá a ṣe jólóòsì náà nínú tọ́lọ́ tó fún wa tá a tún jólóòsì àtún náà mọ̀nàfíkì wá bọ́lọ̀ ń sàdéhùn ọlọ́run wá gbàdúrà rẹ̀ tán ọba àfa ẹ̀mọ tó wàlẹ́ ọ̀la máa wà ní Jamaica ọ̀túnla máa wà ní Emirates jọmẹrin máa wà ní London kí ni sórí kílọ́kì mi pàgọ́ sórí eléyìí gbogbo tó fi wọn bàálù kiri bí wọn lọ́mọ wà láàlẹ́ ayé ẹ̀ èwo lọ́nà fẹ́ sìn mọ́sálásí tó ti ń kírun common generator of twenty thousand kò lè rà á bẹ́ẹ̀ kí láǹfààní owó rẹ̀ ọlọ́run wá sànù wọn tán bá kìlù bìí wátawálá wa ó mú ọ̀rídú wọ́n sa wọ́n wá gúnrí kòǹbì tọ́lọ̀ wọ́n sẹ́rí kòǹbì tọ́lọ̀ wọ́n kọ̀yìn sí tọ́lọ̀ ọlọ́run ní sẹ́yìn tó wá ṣẹlẹ̀ fa àkọ́bà òun ní fa àkọ́ fi kùlù bí i ìlà àyẹ̀wò mi yẹ̀ lọ́kọ́ òun àwa jù ní fa àṣẹ wọn mọ̀nà fìkì ajunifáàkù sínú kíni o ọkàn wọn ṣe é tiri pé ìtìkọ́ dín ni ọlọ́run wá ṣe wọ́n mọ̀nà fíkì látara pé kíni o wọn àti wọn náà táláwọn ọ̀nà fọlọ́run wọn sàwọn tó yẹ káná fọlọ́run ọlọ́run náà wá ṣe kíni o ọwá ó ju nifáàkù ó ju ìṣesí mọ̀nàfíkì ó jù sínú ọkàn wọn tí èdìjọ́ tí wọ́n lọ pàdé ọlọ́run kí ló fà bí má áhàlà fún lọ́à má wà àdúrù torí wípàdé òǹtàn bọ́ọ̀lọ́run ṣe wọ́n jàǹbá rẹ̀ wábì má kánú yẹ́kùdìbù náà wọ́n sì pè tọ́lọ́run nírọ́ jàmá àwọn ẹgbẹ́ tó bá ń ṣe léyìí mùnàfíkì ni tó sì lè yọ nínú kẹ́ni o Islam ọlọ́pàá fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ èyí ò lẹ́lẹ́kẹfà nínú nǹkan tí ó lè sọ̀yàn di kèfèrí lábala kẹ́ni o ànífàákú alẹ́ ìtẹ̀kọ̀ọ́dì ẹlẹ́keje twenty làáfà àká o ọlọ́run bá ní sàfà wa mustapha lẹ́sàn-án rẹ o alifiraru minal jihad títọ́ ọlọ́run bá délẹ̀ jihad jihad tẹ́lẹ̀ yìí ni jihad lẹ́kẹta struggling striving to ní í ṣe pẹ̀lú pé mùsùlùmí àtọ̀tà ń jà wọ́n sá lọ ẹ wo wàhálà ìjáàbò Ọ̀yọ́ state ní 2001 kọfà ẹ mọ mọnàfíìkì lásìkò lamadesina lamadesina ti kú ní ìsìn so àwọn òní sọ̀rọ̀ ẹ tó ti kú láì dáa ṣùgbọ́n kálukú wọn lè kú lè mọ̀rí ìmínú maktasaba mínà ìfún àwọn tó ti kú nú àwọn tán fa wàhálà ìjáàbò Ọ̀yọ́ state tí wọn ò jẹ́ kí mùsùlùmí ó ṣàṣeyọrí àwọn tó ti kú nu wọn ọlọ́run ti ti fún ọ̀nà sàárè lọ àwọn tí ń bẹ láyé nu wọn tí ò tún bá ọlọ́run tó ju wọn ò rí kó tó kú jama mùnàfíkì pọ̀ náà àwọn mùsùlùmí wàláì pàápàá tí mọ́mọ́ ti bàdàn mùnàfíkì pọ̀ náà wa sọ́ra àwọn ìlú bí ìbàdàn mùnàfíkì mùsùlùmí lọ́pọ̀ jù mùnàfíkì mùsùlùmí pọ̀ ju mùsùlùmí gidi lọ inú òjò àṣàṣe àwọn àṣeyọrí kan ibi tí mùnàfíkì bá ti pọ̀ àṣeyọrí ó kéré torí àwọn tẹ́ ẹ rò pé ẹjọ́ pé máa máa jó lọ́mọ òun ẹ̀yìn rẹ máa ṣe jihadi lọ́mọ òun ẹ̀yìn ẹ àwọn tó ń sọ pé tó rò pé òun lẹ́yìn àáfà ìwọ nìkan ni ó kù kolobo àwọn tí inú wọn ò dùn sẹ́sìn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó ń gbó kọ wọn táwọn mínísírì táwọn ànípò lọ́wọ́ lé wọn wọn ò lè sọpọ́ọ̀tì jáàbù láìláì wọn àti lè sọpọ́ọ̀tì ṣẹ̀ríà ní táwọn gbọ́n òlò tọ́mọ̀ pé tí wàhálà bá dé gan àwọn gan ẹ ti ń ṣe ìsìnà tí wọ́n yàwó ńlá ta tọ́wọ́ ti ṣẹ̀ríà dé pé ikú òun ni ẹni tí mo ti tọ́mọ̀ pé wọ́n fẹ́ẹ́ lu òun pa ṣé ni ọ̀sán bọ́ ti ṣẹ̀ríà àbáwọn tẹ̀ ń gbó kọ wọn kọ́ àbí àwọn ràṣídì àwọn kí ló kọ rẹ̀ máa tara rẹ jẹ àwọn iṣẹ́ká àwọn gbogbo ẹ̀ máa tara rẹ jẹ àwọn tẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn ìyàwó mi inú wọn kèfèrí ni ètò ẹ̀fẹ́ mi inú wọn mutí tó ẹ̀fẹ́ mi inú wọn ta tẹ́tẹ́ tí wọ́n tó ẹ̀ǹkọ́rẹ́jì rẹ̀ sáwọn tó rò pé ṣàṣeyọrí ẹ̀ ṣàṣeyọrí tán mọ́náfìkì ìlọ́pọ̀ jù náà mùsùlùmí tó ń wòye tí mùsùlùmí mẹ́wàá bá wà níbì kan wàláì tí wọ́n mẹ́wàá ti pọ̀ ju àfáà mẹ́wàá ṣe kí ni ó ti pọ̀ jù mùsùlùmí ẹyọ kan tó bá wà níbì kan kánípà àdúgbò kan bá rè lálọ́ọ̀dù hundred ló wà níbẹ̀ ninety nine wàá jẹ́ kèfèrí ẹyọ kan wàá jẹ́ mùsùlùmí ó sì jẹ́ mùsùlùmí tó dúró déédéé wàláì wọ́n á fi lè pàtì lára ninety nine wọ́n náà fẹ́ dìbọn búra bó ṣe jẹ́ òun nìkan tó wọ wájú kò rí yàn ó wẹ̀yìn kò rí yàn ó wọ̀ tó kò rí yàn ó wọ̀ sí kò rí yàn ṣùgbọ́n wọ wájú ẹ̀ ó rọ́ lọ́hùn-ún ó ní ládùúgbò yìí kò sí tọ́jọ́ màá bẹ́yìn ninety nine fa a ní máa fi máa búra màá lo spiritual power mi màá lo legal power mi òfin nàìjíríà ọ̀fà ìgbàkẹ́ ní kéèyàn máa fi máa búra tí ì bá ṣe kẹfì ẹ bá jẹ́ lẹ́bọ tọ́mọ̀ pé ògùn ní ọ̀pá òru ògùn lòun ń sìn kó fún ògùn búra o pé tóun bá ti kọ́ lè wá àdúgbò ògùn tóun ń sìn kọ́ pa òun o só ti yé o pé kó tó wá mú irin kọ́ dárin kọjá kó tó mú omi ìbọn pé ògùn tóun ń sìn o kọ́ yá afọ́ orí òun dànù ṣùgbọ́n mùsùlùmí lèmi mùsùlùmí lè fi kùránì búra èyí ò ní pọ́blẹ́mù kankan nu kùránì yìí ọ̀rọ̀ ọlọ́run ni mo fi búra o ọlọ́run tí mò ń sìn tí n bá kó lè wà àdúgbò tó bá tọ́ sí mi kọ́lọ́run ó ṣe fún mi o bó ṣe jẹ́ yọ kan jẹ̀mọ́ wàláì wọ́n fi lè pàtì ẹ wá rí lálọ́ọ̀dù hundred kírísítẹ́nì forty mùsùlùmí sixty ṣùgbọ́n mùsùlùmí sixty fifty nine jẹ́ mùnàfíì ẹ̀yọ kan jẹ́ tó dúró déédéé àáfà wọn ní àchíf ṣé ẹ̀wọ̀n tọ́fà fifty nine yẹn wọ́n ní àáfà wá ń bì bàbá mi ló mú islam olú ẹ̀ local government ìkọ́ni ni one B. màmá mi ló níyàdí ní ọ̀nà àrà ìkọ́ni wá ń bì màmá mi ló gbẹ́sìn wọ Ògbómọ̀ṣọ́ ìkọ́ni wá ń bì àǹtí mi ló gbẹ́sìn wọ kí ni o igbó ọ̀rà ìkọ́ni wá ò tí ì gbọ́n kankan bọ̀dá mi ló mú ẹ̀sìn wọ ìlú wà wọ́n wà máa sọ tán èyí tọ́jẹ́ yọkan ní wọn wọ́n wà á sọ di kí ni o àjáde àpẹẹrẹ torí pé mùnàfíkì lọ́pọ̀ jù

wọn àfẹyìn òun ó fi wín ní àfa kí lọ́jọ́ kánra àfa ẹni ọlọ́run wín ní torí mùnàfíkì pọ̀ irú tí wọ́n ṣẹlẹ̀ sí àná kọ́lọ̀ńkọ́lá wa ṣe rí mùnàfíkì títọ́ ọlọ́run bá ṣẹlẹ̀ yọ sá lọ ẹnu rẹ̀ ọmọ dùn òkè ah aláyè kájí ẹ̀fà jihad ah àwọn ọmọ wa tó ń fi àjẹ́ school of nursing àwọn ọmọ wa school of ayédè àwọn ọmọ kìnìkan àwọn kìnìkan àbá tí jihad ìbàdí ọ̀rẹ́ wọ́ọ̀sà kúrò lọ́yọ̀ state yọ̀ọ̀sà lọ́lẹ̀ Ìgbò bí ọ̀bá sá lọ gan yọ́ lọ kọ́nu igbó kan ní èmi kọ́ èmi ìfẹ́ kú báyìí ayé ọ̀dá ayé ọ̀dá ta ló fẹ́ kú àwọn mùnàfíkì mú títọ́ ọlọ́run bá délẹ̀ àfà wọ́n hàn ọlọ́run wá sọ̀rọ̀ wọn nínú sọ́rọ̀tù taoba aya 81 ọlọ́run bá sọ aya 49 ọlọ́run bá sọ ọlọ́run láwọn mùnàfíkì tẹ́ wá wò yẹn wà kọ́ọ́lú wọ́n máa wá sọ lẹ́nu wọn wípé látàǹfìrù fìlàhàrù ọlọ́run ti kọ́ ń bọ́rọ̀ wọn bọ̀ pé inú wọn máa ń dùn láwọn mọ̀nàfíkì yẹn tí wọ́n bá ti lè wọ́n yìn tí wọ́n tẹ̀ lánàbí lọ sójú ogun torí pé wọ́n kórìíra kán bá nàbí ṣe kí ni o kán bá ṣe jihad wọ́n kórìíra rẹ̀ pọ̀ wọ́n máa wá sọ fún àwọn mọ̀nàfíkì ẹgbẹ́ wọn pé látàǹfẹ̀rọ̀ fẹ́lá haru wọ́n tẹ̀ lánàbí jáde o lásìkò ẹ̀rùn lásìkò òru yìí à tẹ́ tó rú mú ẹ̀ tẹ̀ lánàbí lọ ìgbó àyà ìnígbò ogun tàbúùkù lọ́sẹ̀lẹ̀ ẹni tó bá ti ka ìtàn Islam yóò ti mọ sábàbù nùsùlẹ̀ àyà yìí torí pé ogun tàbúùkù àwọn àáfàá máa ń sọ̀rọ̀ rẹ̀ jáìsù lè ń sọ̀rọ̀ nìyẹn ogun ònira ogun kí lápèjá náà ogun ònira ni a ẹ bá ka ìtàn tàbúùkù ibi ogun làwọn sàábẹ́ kan ti gbàwé àlìjánnà sẹ́ẹ̀rógun yẹn alákọ̀ọ́kọ́ inú ẹ̀rùn tó lágbára lọ́sẹ̀lẹ̀ ẹ̀rùn wo lọ́sẹ̀lẹ̀ báyìí ní ìsìn sẹ́rí pé là ń làágùn ẹ̀wò bá ṣe ń làágùn ní ìsìn ìrọ̀lẹ́ la tó wà yóò tí èso ọ̀sán o lóru mú kálukú yìí tó bá tó dalẹ́ ní ìsìn owó tó mú èèyàn yìí ní ètè sùn èyí ò tó máa fàtẹ́gùn nígbà wọn àti ẹ̀mọ́ làágùn dáadáa báyìí èyí àwọ̀ àbẹ̀bẹ̀ ó tó fẹ́ atẹ́gùn fàtẹ́gùn nígbà wọn ti sọ̀rọ̀ báyìí owó tó dé tí ẹ bá sànú ọlọ́run gan wà láì sọ́lọ̀ wọn lágbára kí wa ká gan mọ́lé ni kó ìjọ́dẹ̀ gbogbo èèyàn máa ti kú táwọn tẹ́lẹ̀ mi bá rò pé òun lágbára ìmọ̀ rò pé wà láì so tó bẹ̀ kọ́ ọmọ sùn ibi ọba ti sùn báyìí tọ́lọ́ bá dẹ̀ wàhálà sí ayé ò nira fún ṣùgbọ́n lọ́n tó wá ń sàánú wa bá a ṣe lóoru tún mú táwọn ti sí wíńdò lẹ̀ tá a tún sanra àábà tún sùn lọ ẹ bá jẹ́ kọ́ lọ́ bá tún sàánú tí iná bá wà nílé wọn tó bá tún ta fáànù yóò bá tún sùn lọ ṣùgbọ́n lúùrù ti wá ń bàdàn ìdá àbádùgbò ti wá mùsùlùmí tó yẹ pé <laughs> tá bá fún ọ́nà lẹ́ẹ̀kan ló fi yá máa ṣe kíni o alihamudulilayi òru wọn ò ṣe kíni o òru ni wọn ò mú wa kálukú náà ti á lọ dìsáìn gbogbo ẹ̀ ọ̀rọ̀ tí ó sùn lábẹ́ nẹ́ẹ̀tì torí ẹ̀fẹ́ kọ́ má bàa jẹ́ yá sí gbogbo wíńdò lẹ̀ pẹ̀lú kọ́ máa fẹ́ fáàmù àfà àwọn mọ̀nàfíkì àwọn sọ pé ẹgbẹ́ tẹ̀ lánàá nínú ooru tí ooru mú tọ́ báyìí látàǹfìrú filahari ẹ má tẹ̀ lánàá bí lójú ọ̀nà jihadi o torí ooru ìpọ́ o ọlọ́ni wà nàbí wà á máa jẹ́ kó yé wọn pé kúlínàrù jahannama aṣáájú hara sórí wọ́tọ́ ọjẹ́lẹ̀ ara yà tó fi máa sẹ̀rí fẹ́ tí máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ lè sóoru atm ẹ̀yìn ni ẹ sì kan gbogbo ẹ̀ pọ̀ nínú ooru yìí ọwọ́ ajẹ́kóye pé màmá ooru náà já àmọ́ jù báyìí ah jẹ́mọ́ ọ̀gbọ́n tó lọ sọ yé àwọn tí wọ́n ń sá fún ooru ayé ọlọ́wọ́ adẹ́kọ̀ọ́ yẹn fẹ́ ṣe bọ́ ooru ayé lẹ̀ ń sá fún àbí ṣé tèèyàn bá lọ ja jihad ṣé ni wọ́n fún búrẹ́dì lálẹ́ ó jókòó sí ẹ̀rùn mú lóòótọ́ bẹ́ẹ̀rùn ṣe mú sáwọn èèyàn máa ṣiṣẹ́ wọn ò máa ṣe àgbàrú lọ ọwọ́ adìbí tọ́lọ́n wọ́n wá fẹ́ máa ti tọ́lọ́n máa kéde ọlọ́run sọ fún wọn tá a bá jù wọn náà jáànámà kúlí náà rù jáànámà àṣàdù àrùn wàláì òru jáànámà jù bá wọn jù bẹ́ẹ̀ lọ́kọ̀ kò sóoru láyé tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ òru jáànámà èyí lẹ́ẹ̀mọ́ wá sọ fún gbogbo àwọn tó bá ti jẹ́ mùnàfíkì sórí kúlí náà rù jáànámà àṣàdù àrùn láwùká náà yẹ kọ́wú ká ní wọ́n bá gbọ́ nǹkan yé tí wọ́n gbọ́ tọ́lọ́run yé ni wọn à ní máa sọ ìsọkúsọ lẹ́nu pé sẹ́ẹ̀tẹ̀ lánàá bí ní àsìkò ooru èyí tó jẹ́ ìṣesí mọ̀nàfíìkì wọn èèfẹ́ lọ sójú ọ̀nà tọ́lọ̀ wọn máa wá discourage ẹ̀dẹ̀ tí mọ ọ̀gá wọn Abdullahi ibn Ubayi asalul ẹ ti mọ̀ pé nínú ogun èèyàn three hundred ìlọ́dá padà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ara ń dọ́gbọ́n lọ bá wọn díẹ̀ ìwọ náà tó ń lọ tẹ́lá nàbí àmì ẹ̀ ń ṣe ni ìwọ tó wà tó ẹlẹ́mú ọlọ́run jẹ́ bàbá rẹ̀ fojú sọ kó rẹ̀ sọ kó nídìí kọ́ parí dìgírì rẹ̀ ọya padà mọ́tẹ̀ lánàá bí o yóò tún lọ bẹ́lẹ̀ ìwọ náà ń lọ <laughs> ìwọ tó yẹ pé nẹ́ẹ̀sì àní nìka ìrẹ́ ọlọ́run ẹni jẹ́ kó o kú lápọn yá padà lẹ́yìn àná bí o ṣe nìka ìbò tó lọ èyí tó tóbi mọ ee àánú ẹ̀ ń ṣe ní ìwọ tó ṣẹ̀jú mọ méjì ìyàwó rẹ̀ jẹ́ olóṣè nìka ọdún mẹ́ta sẹ́yìn kí ló tí àjíìfì tó bá kọ́ sójú ogun bó ṣe ń bá wọn sọ̀rọ̀ kọ̀ọ̀kan ó sì kó yẹn three hundred Muhammad sallallahu alaihi wasallam ìṣesí mùnàfíkì nù alifirọ́rù minal jihad jama ọlọ́nkọ́ mímí àti yín dúró yóò bá ní pé eh, ẹnu dùn òrófọ́ agada ọwọ́ àbí nǹkan ṣe gbẹ́gí ni ó ṣe gbẹ́gẹ́dú so orí bàtẹ́lẹ́ mi bá sọ pé ah alijihad ah ìmọ̀ ah. wò pé àáfà ìjọ tó bá ṣẹlẹ̀ wàláhì tọ́lọ́ bá mọ ọdún lọ́jẹ́ ní ọlọ́run kìí ṣe nǹkan sọ ọ́lẹ̀ ẹ wo ìgbà hijabu Ọ̀yọ́ state yẹn tí n bá sì rántí mo máa ń sọ pé likuli muri emini hu makatasaba mi náà lè ṣe ara àwọn kan bẹ tí wọ́n àti tọ́lọ tán bá tú bá tọ́lọ forí dí wọn torí yà jẹ àwọn ọmọ secondary school ọdún yẹn ẹ bá mọ ìtàn jáde Ọ̀yọ́ state i was fully informed ẹ bá mọ ah wàláhì Ọlọ́run mú àwọn ọmọ kan dúró àwọn ọmọ obìnrin ẹ wà àwọn ọmọ kọ́nọ̀fà post ẹwà àwọn ọmọ àbára sí ti àtàwọn skul kan bàdàn àwọn ọmọ tó jẹ́ pé ẹ̀jẹ̀ tó ń jáde lára wọn wọ́n lọ mọ́nítọ̀ wọ́n lọ gbogbo rẹ̀ lọ NTA ṣé wọ́n gbé lẹ́yìn NTA tó gbé partially mọ́nítọ̀ lóhun ó gbé <laughs> tí wọ́n bá gbé lọ́la nù sàárè kò sì pẹ̀lú ẹ̀yìn ìgbà náà ọlọ́run náà pa mọ́nítọ̀ rẹ̀ àbí mọ́nítọ̀ sẹ́ gbúrò mọ́nítọ̀ mọ́ ní ìsìn ọlọ́run parẹ́ dànù èèyàn kọ́ là ń sọ lónìí àwọn ọmọ yẹn ìyá jẹ sọ́dẹ̀ sí wọn la wọ́n dẹ̀ jù mọ́ màkánà ọmọ ẹgbẹ́ ẹlẹ́yà súnà tó ń bojú ni lónìí tó ti wọlé ọkọ tó ti bímọ lónìí ní ìṣàṣìríra láìpẹ́ ah ọmọ yẹn dúró pọ̀ ọmọ yẹn bú sẹ́kún nígbà tán àti ìfòjá ah ó bú sẹ́kún ó sun bàbá ńlẹ̀ ó ní wàláì pẹ̀lú báwọn ṣe bẹ̀rẹ̀ ọkà wọn ti balẹ̀ pé ìjà padà sí gbogbo school lọ́yọ̀ stage àfi later kí compromises àwọn kankan ṣẹlẹ̀ at the end of kínní àwọn máa padà sí school lẹ́ni tí ò ṣe kínní o tí ò rí jáde àfàwọn sùkúù lókè ògùn àwọn yẹn serious jẹ̀yìn arábàdàn lọ àwọn ará àṣẹ àwọn ará àṣẹ àti nǹkan kan yẹn àwọn corporate wọ́n dẹ̀ serious àwọn ọkọ̀ àwọn kó public school wọ́n sì ṣe bẹ́ẹ̀ wàhálà ẹ̀já ṣe bẹ́ẹ̀ Ìbàdàn ẹ kó gbogbo ọmọ yín kó public school kò sí public school mọ́ Ìbàdàn ṣùgbọ́n torí pé mùnàfíì tí mò ń sọ lẹ́ẹ̀kan nìyẹn mùnàfíì pọ̀ ní ẹ̀yìn mùsùlùmí Ìbàdàn wàhálà ìtàbá ní tí n bá gbogbo olùmọ̀mọ́ Ìbàdàn mùsùlùmí pọ̀ Ìbàdàn ṣùgbọ́n ṣé mùnàfíì kọ́ lọ́pọ̀ jù ẹ jẹ́ ká try rẹ̀ pé ẹ̀yin ìjọba o àwọn ọmọ wa fẹ́ kán àwọn ọmọ tó bá fẹ́ lò jáàbù kó tó wá di pọ́lọ́ ṣe ní rọrùn díẹ̀ tó ti bẹ́ẹ̀ náà náà ṣé ìjáàbù tán ló ní ìjáàbù lọ́dọ̀ ọlọ́run ìjáàbù kúkúrú báyìí tọ́mọ tèmi ò lè lò kí n kàkókó lò jáàbù inú tó ń bí àwọn olórí ibú àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ẹ lọ wò wọn àwọn ọmọ mùsùlùmí máa sùkú àwọn sùmùrà ìjáàbù tẹ́ mọ ewo pàǹtì ọmọ ìjáàbù ti ti skẹ́ẹ̀tì odò òdòrókun rẹ̀ ṣé ìjáàbù lò lẹ́yìn pẹ́pẹ́ fi kíní aṣọ nìbẹ̀rẹ̀ kan lé igbá àyà tí ògbó gbá àyà wọn náà tán ṣé ìjáàbù lélẹ́yìn àbọ̀lọ́yọ̀ wọ́n pé wọn kẹ̀sì rí lẹ̀ ìtí kẹfẹ̀rí tó fẹ́ kú sínú ìtí èsè jáàbù pé kákẹ́sà máa fàkísà kan lérí o ṣé jáàbù nu ọmọ tí ò lè bojú lọ secondary school àwọn ọmọ wa fẹ́ kọ́ máa bojú tọ́ba ni wọn bojú ọyẹ kọ́ ọkọ́ ọkọ́ sùkúù ìjọba ṣùgbọ́n sáwọn organize débẹ̀ wàhálà ẹ jẹ́ ká kó ọmọ one million kò ní sùkúù lọ́yọ̀ state kò sí sùkúù mọ́ ọmọ mélòó kiri yóò bí sí báwa là ń fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin àwa là ń bímọ mélòó kiri yóò bí tiwa nìkan ó lé fámìlì márùn kiri yóò ọlọ́run àkọ́rọ́ kẹ́ bàbá àdé fifteen fámìlì wa àdé ní fifteen ọ̀ya kiri yóò tó bímọ mẹ́ta fámìlì mélòó lẹ́yìn ọ̀nà bàbá mi nìkan fámìlì márùn fámìlì lẹ́yìn ọ̀jọ̀ mọ́ márùn tiwa nìkan ẹ fi wé kiri yóò márùn tí wọ́n kẹ̀ bí ọmọ mẹ́ta àtàrò ṣùgbọ́n sáwọn organized wọ́n tó wá ń sàwọn ọmọ tí wàá di kèfèrí láwọn sùkúù ìjọba kódà sẹ́ ẹni onídìí káwọn òbí ronú sí wà lẹ́yìn onídìí ká ronú sí mọ̀ sọ ẹnìkan jẹ́ òní pé táwọn àṣọra àyẹ̀fàsáìsì káwọn ọmọ sáà máa kàwé ká máa kàwé ó yẹ ká máa ronú and lose pọ̀ òbí tí ọba ní focus lórí pọ́ ọmọ rẹ̀ ọkàwé ọmọ ọkàwé ọmọ ọkàwé àwọn mùsùlùmí ọmọ lose mélòó làwọn ọmọ òun náà tàn kàwé tá padà ń dẹni ọlọ́run mọ́ ìtọ́ yẹ ká ṣe láti pìlẹ̀ òun ni káwọn ọmọ ti gbọ́ nǹkan yé kan tó parí secondary school ọmọ tí ọba ti lè gbọ́ nǹkan tó parí secondary school irú ọbẹ̀ tẹ́ bá ní ọlọ́ kàwé minus ni ó jẹ́ fún Islam ó lè má dìkiri yìí o ṣùgbẹ́rù rè ó lè wúlò fún Islam ọmọ tó bá ti lè gbọ́ nǹkan yé láti secondary school tó ti wà determined pé tóun fẹ́ ṣe rè irú àwọn tí ó wúlò fẹ́ sí ni wọ́n wá mú gba àwọn ọmọ wọn sọ wọ́n daṣẹ́wó wọ́n sọ wọ́n di dàkudà láwọn public schools even láwọn private schools ilé náà ṣùgbọ́n sáwà ń gbìyànjú láti jẹ́ káwọn ọmọ ẹwọ́ gbẹ́sẹ̀ yìí láti inú ilé wa tí wọ́n fi ní jẹ́ mọ̀nàfíkì mọ̀nàfíkì ń lọ́wọ́ pọ̀ náà àwọn tẹ̀ ń gbókọ wọn minister of kinní kan commissioner of kinní kan governor kinní kan ẹ lọ wo gbọ́ àwọn nàìjíríà gbọ́ àwọn gọ́vùnà tẹ́ mọ̀ rògbé yẹn gidi ni wọ́n ṣèbí ogun wọn náà ni àwọn gbọ́mọ́ ṣe ń kówó jẹ tán ṣe gbẹ ṣé mùsùlùmí gidi a máa kówó òlú ẹ̀ jẹ mùsùlùmí gidi a máa jẹ́ páwọn tó ń ba iṣẹ́ kọ́ máa kọ́kọ́ wọn sí dáadáa pẹ̀lú wọn ẹ tẹ̀lé mọ̀nàfíkì lọ́pọ̀ ọ̀nà hàn ní pé wọ́n kèfèrí òṣùmọ̀ kí láwọn máa gbé wọn mọ̀nàfíkì tọ́ba dibi tọ́lọ́ọ̀ wọn mọ̀ wá lo diplomacy wèrè kan àwọn mọ̀nàfíkì lẹ́yìn wòye ẹlẹ́kẹjọ alhamdu munkar wà anil ma'ruf afa wa mustapha murad wọn lára ń tẹ́ẹ̀fì máa dá mọ̀nàfíkì máa ẹ̀rí táwọn tá a jẹ́ mọ́ọ̀mì ni ìdákẹ́jì tiwa ní ti wa láṣẹ dáadáa kí ló dé àríyìn wá sí ẹ̀ mọ̀ wálé e mọ̀ ẹ̀ àáfà èyí náà mọ̀ tí ń bomi lọ ẹlẹ́à ìjáàbù yìí mọ̀ tí ń fòkè ẹlẹ́à stocking yìí mọ̀ tí ní tó transparent ẹlẹ́à ẹ tí ń yọjú àwọn ti ní pójú yín wọ́n ti ní pé ẹtọ́ láàlí ẹtọ́ lẹ́ẹ̀dì ẹlẹ́à ẹgbẹ̀rú ọlọ́run àwọn ọmọ pèrè wa sákèésì àmọ̀ pèrè wa sákèésì àwọn ọmọ para wa kí ni o dáadáa àmọ̀ kọ́ kí ni fúnra wa o àfa sí ìjẹun ẹ change àfa náà lẹ́sẹ̀ kí ni o yóò change tí mo sọ yàgbé òye àfa wọ́n kẹfẹ́ ìlú òsì sọ ẹmọ́fẹ́ ìlú òsì sọ ẹ change ẹ̀ sí kíní ìlú ọ̀tọ̀ àfa ẹmọ́ lọ sí kíní Christmas card ẹmọ́ gbọmọ yín lọ àwọn ọmọ para wa láṣẹ dáadáa àmọ́ kọ kíní o aburú ṣùgbọ́n múnàfíkì àlà amúrùbìlì mọ́ ń kárì nǹkan bú làwọn ọmọ para wọn láṣẹ wà náàyù ánìlì màrúfì wọn ọmọ wa kọ dáadáa fúnra wọn nínú súrátù Tawba sẹ́yìn mo sọ lẹ́ẹ̀kan pé súrátù Tawba súrà kí làbá ọlọ́run ní almunafiquna walmunafiqat ba'duhum min ba'd ya'muruna bil munkar wa yanhauna 'anil ma'ruf ṣe ti ní tọ́lọ̀ sọ pa wọn ọlọ́run ní mùnàfíkì lọ́kùnrin àti lóbe ọ̀rẹ́ ni wọ́n jàmá kí ni wọ́n ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ ni wọ́n wọléwọ̀de ni wọ́n kò rí òsùn ni wọ́n kí ló fà yàmùrú nàbílímù kárì wọ́n máa para wọn láṣẹ aburú etí ọ̀dà ni wọ́n máa para wọn láṣẹ wàyẹ́ ní áwọnà ánìlè màrúfì wọ́n máa wá kọ́ dáadáa fúnra wọn sẹ́ẹ̀rí tá à ń sọ yìí náà ọ̀pọ̀ láàrin àwọn ọmọ skul àtàrin àwọn ọmọ ilé kéwù èèyàn lọ ilé kéwù kò ní ọmọ jẹ̀mọ́ náà fìkì tẹ́ ẹ bá ti lè ráwọn ọmọ táwọn náà ti ní ká kọ́ọ̀sì ara wọn ìwò tiẹ̀ máa tọ́tẹ̀ ọmọ tí ò bójú tí ẹ ti mọ̀ sọ yìí ọmọ tí ò máa bójú tóun náà ti soge wèrè kí kò tí ì mọ tọ́tí sọ ọmọ kìnìún ìtọ́tẹ̀ kan tí ń jẹ́ kìnìún kan flẹ́ńjọ yóò ló wọn ọmọ àtú wọn fifty náà ń ta sórí yòó téèyàn bá tọ báyìí ètò yóò wà pọn gan yóò wà sọ́ọ̀tì rẹ wọ́n ti kọ́ra wọn ṣe aṣẹ́wó sọ ọmọ akínẹ́ kan téèyàn máa ń ṣe báyìí wọ́n ti máa kọ́ra wọn ṣe àwọn ọmọ náà fìkì ọmọ láti kékeré kí náà kọ́ra wọn jàmọ́ àbúrú ẹ sì ráwọn ọmọ kan wà láì tí wọ́n máa fi dáadáa yẹn gan bí àwọn ọmọ kan tá a mọ̀ báwọn tán wá fi dáadáa pé sọ ọ̀gbàrẹ̀ monday mo gbàgbé nígbàgbé tọ́sí èmi náà gbàgbé tọ́sí ó di túùtù nígbàgbé monday ti bọ́ èmi náà gbà monday ti bọ́ sọ́sọ ìdùnnà lónìí mo ṣe láka méjì mẹ́rin wàhálà mẹ́fà lè ṣe èmi náà ṣe mẹ́fà lọ́la mẹ́jọ lè mi ṣe àbí náà ṣe mẹ́jọ lọ́la àwọn ọmọ dáadáa ń bọ̀ lọ́wọ́ dé kura mo ti á jísù wàhálà mo ti á jísù kejì èmi náà bẹ̀rẹ̀ jísù kejì lọ́sẹ̀ ti bọ̀ ṣé tí mo sọ yé èmi ní kọ̀dọ̀ nìkan ọ̀gùn lọ́sẹ̀ ti bọ̀ èmi náà sì lóòrì ó rí pé tọ́wá dọ́sẹ̀ ti bọ̀ ó rí pé màá ṣe báyìí iye báyìí ni màá fi lẹ̀ mọ́sálásí owó ní dádì mi fún mi mo ti séèfù ìpamọ́ ní fi one fifty lẹ́fọ̀ owó petrol ó rí pé mi ló fi two hundred dílẹ̀ àwọn àmọ́ fi dáadáa jowú àwọn ọmọ dáadáa mọ̀ nínú ṣùgbọ́n àwọn ọlọ́jọ́ mọ̀nà fíìkì náà aburú wọn máa para wọn láṣẹ wàláyé ọmọ ìdíbòjì lówó wẹ́rìn mi lórí wàláyé tí wọ́n dẹ̀ ìdíbòjì lówó wẹ́rìn mi <laughs> èmi mo fi lọ ní ìsìn lálẹ́ má bèbè ní ìkówó wọn lẹ̀ ah, ọ̀dọ̀gán ah, náà ti rí ẹgbẹ́ ti sọ̀bá ọ̀kẹ́ lọ sórí mọ́mí inú kan fi inú gbà inú kan fi ibi pọ́ọ̀sì nínú yóò bá kọ́ wọn kọ́ra wọn ní kíni àbúrú àwọn mùnàfíkì ọmọ náà lẹ̀ wò ní láti gbọ́dọ̀ sọ́ra káwọn ọmọ agbọ́n náà mọ̀ jẹ́ kíni o mùnàfíkì mùnàfíkì àbúrú làwọn máa para wọn láṣẹ tó bá rí pọ́ fẹ́sẹ̀ dáadáa eh, tí ẹ̀kọ́ bẹ́nu àwọn ọmọ náà nínú àwọn ọmọ ẹlẹ́àgán tí ọmọ fa àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ ìwà náà bẹ̀rẹ̀ jẹ̀jẹ̀ àwọn ọmọdé bí ẹ tó ní máa ní o èyí ìwà náà jẹ̀ ti lo glove láì tí máa bojú ó jẹ̀ ti lo stocking ìwà náà ti lo jáàbù dákọlẹ̀ ayé aláìsí olè ló ń pè mí o ẹ̀rọ tó ń tọ́ pé máa lù tẹ́ ẹ bá ti rọ́mọ tí ń ṣe báwọn ṣe sí mọ̀nàfíìkì ti ń bẹ láàrẹ̀ ìwọ náà wà ní nọgbẹ dáhùn gbẹ sí wàlẹ wà dá yàrá arúgbó ìwọ tó wà lẹsẹ sù ee ọmọ tí ní orun gbẹ wàlẹ tòkòtò jẹ náà wà tí ń fò òkè àwọn mọnàfíkì ọmọ lẹ́yìn o ọfẹ máa kọ kejì ẹnikẹni o aburú yóò tó wá máa fi rinlẹ̀ pé láyé èmi ò lè ṣe dáadáa aburú lèmi ń ṣe sọ́jọ́ èmi ń bẹ sọ pé wàhálà ìwòní gẹ́fẹ̀ ah, <laughs> ọlọ́run ọjọ́ ta fún mi ah, àwọn àfáà gẹ́gẹ́ ní gẹ́fẹ̀ ní ebi wàhálà ọmọ ọmọ sista olórí gbogbo tí ma wá sílé kí ó ní gẹ́fẹ̀ ní mímu sista tọmọ àpàlà gẹ́fẹ̀ ní ah, mímu wàhálà ìtàlẹ̀ ìwọ mẹ́sẹ̀jì láti chaájì ní ní wọ̀sán àwọn ọmọ mọ̀nàfíkì náà pọ̀ lọ́ba tí wọ́n mọ̀ kọ́ra wọn ní kíni o aburú tọ́jẹ́ pé ntọ́ ọmọ kan ọmọ òun ni ó ṣe kí ni o òun ni ọkọ gbogbo ẹntẹ́ ẹ bá ti tẹ́ pé aburú náà para wọn láṣẹ ó lè jà ní àwọn ẹlẹ́yà náà ó rí pẹ́lẹ́ àwọn kan ń dàrú ètí wo fi abá wọn tó lọ́wọ́ kẹ́lẹ́ ayẹ̀lá burú gbé kí n ilé olóògùn lẹ́ lọ láti dá nǹkan tá a sọ rẹ̀ ní ìsìn gbogbo rẹ̀ ó dàrú ni olórí igbó èèyàn ni ọ̀nà mọ̀nàfíìkì ni ọ ìtìkọ̀ dídù ní tó ń ṣe yọ̀ọ̀yọ̀ kò ní Islam ìwọ ọba àyàn tó nǹkan àbíkọ ọdà abúlé ni wọn máa ń pààyàn láti ẹ ni ẹ sọkọ yín dẹdun arinlẹ ní ìsìn nígbà <clears throat> bá dẹdun arinlẹ tí gbogbo ẹ bá dàrú ìdílé kòkò ní ráyè kankan mọ kí ni ọlọ́ngàn náà ṣe kan yọba tó máa wáwọn ìlú táwọn mọ̀nàfíìkì máa ń mú wá òun náà ọba tó mú wá ẹ ti mọ̀ àwọn ẹlẹ́yà mọ̀nàfíìkì nù àáfàá mọ̀nàfíìkì àwọn náà pọ̀ tọ́jọ́ pé tóbi kan bá bá ń dẹrú ẹ̀wò máa lùbọ̀lẹ̀ ni máa bá lùbọ̀lẹ̀ tán aburú wọn máa kọ́ra tẹ́ bá ti ráhùn tẹ́ pé aburú náà para wọn láṣẹ wọn máa wá kọ́ dáadáa ẹ má ra tẹ́lẹ̀ fẹ́ rà fún wàhálà ti ń jẹ́ ọyọ́ jù ayọ̀ wèrè wo ẹ má ra fún ẹ má ra sọ léyà gan fún yóò fi màpẹ́ nbó òun jà mọ̀nàfíkì ti ń dé ní sẹ̀mí ayé tọ́ ọ̀bà sọ́ra yọ̀ọ̀yọ̀ kú òun ìsìlámù nítawọn mọ̀nàfíkì máa ṣe nù sóràtù Tawba àyà kíni o sixty seven ẹlẹ́kẹsàn-án nínú tẹ́ẹ̀fì máa máa mọ̀nàfíkì muwalátùlì kufari mínàlì mushrikina wà mí álìlì kìtàbì mọ̀nàfíkì nínú àwọn mùsùlùmí la lọ́wọ́ àwọn ẹmọ́ gbàgbé o yóò wà mú àwọn kèfèrí àtàwọn ẹlẹ́bọ̀lọ́rẹ̀ àwọn ni wọ́n máa bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá wọ sẹ́rí bíi tẹ́ẹ̀tì mọ̀nàfíkì gangba mi ẹ lè mọ mọ̀nàfíkì látòrí fóònù wàláì mi fóònù mi tí mo mú dání yìí nọ́mbà tó wà lórí rẹ̀ tí mo lè rántí pé mo séèfù sórí ẹ̀ tó wà lórí fóònù mi ó lé ní four thousand numbers ní fóònù mi yóò nọ́mbà kírísítẹ́nì abẹ́ntẹ́ni tó bá wà bẹ́ẹ̀ bóyá ló lè pé mẹ́ta bóyá ló lè pé mẹ́ta àti márùn láti ilẹ̀ wọ́n ti tírẹ́ẹ̀nì tiwa tí irú àwọn tó lè wà ń bẹ̀ gan bóyá àwọn tó jẹ́ pé iṣẹ́ kọ̀ọ̀kan kẹ̀ máa ń dá wà pọ̀ èmi ò ní kẹfẹ́ rí lọ́rẹ̀ẹ́ falila ilham kódà lórí internet lórí facebook nǹkan kan èmi accept the friendship wọn ẹnìkan ní ẹyìn tí bá fẹ́ ṣe dáwà ní one b yàtọ̀ bẹ láàrin dáwà àti pé kí n fínú fídọ̀ mú yàn lọ́rẹ̀ mi ò lẹ́yìn wọ̀ ni kéèyàn èmi o personally téèyàn bá wo almost five thousand friends mi lórí facebook tí kírísítẹ́nì bá wà nù wọn kò lè pé márùn mi rò pé lè pé márùn àwọn tó sì wà nù wọn bóyá àwọn tó jẹ́ pé mo ti mọ̀ wọn lọ́nà tó lágbára bóyá nù àwọn kọ̀ọ̀kan téèyàn ti jọ ṣeré àbáwọn tó jẹ́ pé èèyàn jọ lọ school kí ló fẹ́ dèmi àti kèfèrí pọ̀ kódà kèfèrí tí n bá máa jọ lọ sùkú àjọṣe kíni kan lẹ́yìn kíkí ọmọnìyàn èmi ò kì í ní intimacy pẹ̀lú kèfèrí kódà ìdá pé mò ń gbéṣẹ́ fún lẹ́yìn ògbéṣẹ́ fún lẹ́yìn rẹ̀ mo close chapter nu lọ́wọ́ kan kèfèrí kan àmọ́ fẹ́ràn wọn wàásù orí èṣù rọ̀ kan fún mi kọ̀sáyé báǹsì mọ ọkùnrin lọ lé ọkọ mo làyé léyìn wà lónìí tẹ bá rẹ lẹ́yà mi ládùúgbò níbi tọ́ta fẹ́ lẹ́yà mi dé ẹ lọ rọ wọn ládùúgbò tẹ bá ti lẹ́lẹ̀ àbáwọn eyín ò lè mọ̀nàfíìkì nù mọ̀nàfíìkì nù kẹfìrẹ́ni náà máa mú lọ́rẹ̀ ìyá magnẹ́ẹ̀tì lọ́rẹ́ ẹlẹ́à á àwùsùnì láì ìyá daniẹ́lì lọ́rẹ́ ẹlẹ́à bàbá gabriel lọ́rẹ́ àfà á kò rí òsùn àfà bàbá gabriel bàbá magnẹ́ẹ̀tì lọ́rẹ́ àfà ó yẹ kéèyàn ó fura ẹ mọ̀ sẹ́mi séèkì o kèfèrí àjọ ń gbàdúgbò òun ò ní ọ̀sà burú sí o àjọ wà ń bíṣẹ́ òun ò ní ọ̀sà burú sí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí mùnàfíkì wọ́n wà á mú kèfèrí lọ́rẹ̀ ayò kèfèrí àtẹlẹ́bọ ni wọ́n máa mú lọ́rẹ̀ ayò àwọn lọ́rẹ̀ ayò wọn irú wọn lọ́jà tí wọ́n máa ń fa wàhálà fún wa ní Islam tán bá ti rí wípé kí ni o tán bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n á lọ máa sọ àṣírí rẹ̀ fún àwọn kèfèrí ọ̀rọ̀ àwọn àfa àwọn tó sọ fún láńsí lánàá torí pé ó rí sí pé ẹ fẹ́ ṣe ọ̀rẹ́ òun ní kí ni o aburú torí àwọn kèfèrí ń lọ́rẹ́ rẹ̀ ìyẹn ló fà tó já sí gbogbo ẹtẹ bá ti lè rí tí ń ṣe bẹ́ẹ̀ jẹ́mọ́ irú èèyàn wo ni o mọ̀nàfìkì ní fàákún ìtì kọ̀ọ̀dì ọlọ́run ọba wa ń sọ nínú alukur'an ní sọ́rọ́tù làhásírì quran chapter fifty nine verse eleven ọlọ́run ni alámtàrọ́ yìí lálẹ́ dínà náà fàkú yẹkúlú náà lè ìkọ́wá ní ìmọ̀lẹ́ dínà káfàrú min ahlil kitab làyín òkúrìjìtùm lánàá kúrò jáná máa kọ́m. ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون ọlọ́run ṣe ráwọn ìwọ ànábì ṣe bó ráwọn mọ̀nàfíkì àwọn mọ̀nàfíkì àwọn tí wọ́n àwọn sọ̀bẹ́sìlú àwọn olójú èjì ṣe bó rí wọn tí wọ́n ń sọ lẹ́nu wọn fáwọn tọ́jọ́ máa yá wọn nínú àwọn kèfèrí alùlẹ̀kìtà kí náà ń sọ fún wọn wọ́n wà lọ bá àwọn kèfèrí àwọn kírísítẹ́nì àwọn jù wọ́n lọ bá wọn ẹ mọ̀ dáhùn mùsùlùmí lóhùn làyín ní òkúri tán tán bá lé yín bóde nù lànà kúrújà náà máa kù wàlẹ́ àtẹ̀lé yín àjọ bóde mọ̀ dáhùn àbá lóhùn tán bá ṣe báyìí fún ẹ̀yìn yín la wà á sì ní tẹ̀lé wọn rárá á ní tẹ̀lé wọn lórí tán bá sọ ẹ̀yìn mọ̀nà kèfèrí látẹ̀lé wáyé kù tí tán bá tó wá gbógun tìyín tán bá yín jà lànà ń sọ̀rọ̀ nù á ẹ̀pù ní. jẹ́mọ̀ sẹ́ni ibi tí mo wà alert tí ìjọ rẹ̀ wọ́n ṣe kí ni o tó dé ọlọ́run wa ń sọ fún wọn wípé sẹ́ẹ̀ ráwọn eléyìí tẹ̀ ń wò yẹn tán láwọn ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ni wà lọ́wù yẹn ṣáàdù iná òun là kà dìbò ọlọ́run ọba fi ń rinlẹ̀ ọlọ́run jẹ́rìí lórí pé táwọn mọ̀nàfíkì ń sọ wà lẹ́yìnrọ́ ni kí lọ́fà ọlọ́run wa padà sọ làyín ó fúri tí wọ́n bá lé wọn bóde ọlọ́run ni wọn à tẹ̀lé wọn tán bá pa wọn wọn ní ràn wọn lọ́wọ́ tán bá tiẹ̀ wàá fẹ́ ràn wọn lọ́wọ́ gan ọlọ́run ní kàn án lọ́wọ́ mọ̀nàfìkì níbi tán ń bá kẹfẹ́rì sọ̀rẹ̀ dé wọ́n mọ̀ ẹjẹ́ pé ẹ má dáhùn mùsùlùmí lóhùn ẹ̀yìn yín la wà irú ẹ̀ náà ó ti rí láwọn àdúgbò láwọn landlord meeting láwọn àwọn mọ̀nàfìkì mùsùlùmí tọ́jà pé tí kẹfẹ́rì bá rẹ̀ sẹ̀ pé ibi tọ́rọ̀ wá dé dúró ní ìsìn ó yẹ ká ṣàdúrà december twenty five o àbí january one kiri yóò lórí ẹsẹ̀ mùsùlùmí mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀rọ̀ àsọ̀pọ̀ọ̀tì ẹ̀ àáfáà tó ní pé sẹ́ẹ̀rí ẹni sùúrù kásàdúrà èsè wò ṣùgbọ́n january twenty five january twenty one kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run ẹ má da afọ alákàlà kí tẹ́ ẹ ṣe yìí lọ́hùn ẹ má da lọ́hùn á dàgbà january twenty five á ṣe january one ẹni tí ọba tó màánú ni kọ́mọ́ bá wa ṣe ó lè gbélé ẹ̀gbọ́n ládùúgbò wa gan <laughs> ọ̀ya ni ọ̀nà ọgbẹ́ kú ò kóòdù lérí kóòdù lọ inú odò àbí inú ogi ní ọba rù lọ jama mọ̀nàfíìkì bí màmá tó wá parí mítìn yóò tún wá lọ bá pásítọ̀ pé sẹ́rà àfa onígbà ẹ̀ má dá àfa lóhùn wo tí wọ́n ní máa ń lè lè wéré wọ́n dáhùn ẹ̀yìn yín láwa àṣàdúrà jánárì wa ó sì pé pásítọ̀ tọrọ pàpẹ́ kí ni o àròdún èso àwọn ni táwọn wá láti ilẹ̀ róòmù jama monafiki ara aṣẹ wọn ẹ jẹ́ sọ kankan fún yín láàrin tá a dé kọlọńkọlà wà nílẹ̀ Yorùbá sẹẹmọ pọ ń bẹnu àwọn àfọ oníjàlábì náà tí wọ́n mú àwọn pastors àtàwọn ẹlẹ́bọ lọ́rẹ̀ against alùsùnà mo ti sọ̀kan rí níbí náà àbí láwọn programs kan níbàdàn ọ̀kan nínú àwọn ọmọ ìyá tó ń ṣe súnà dáadáa tó já sí pò ti wà láàrin àwọn bíbí àyẹn rí ọwá kú láàrin wọn ọlọ́run ṣàánú ẹ̀ ọwá ń kí lọ́dọ̀ kan náà àwọn afárá tó jó ń súnà ọlọ́run á ń sòwò náà ló ń súnà ó ti pa àwọn ọmọ wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ń lò jáàbù wọ́n ń ṣe gbogbo ẹ̀ àáfọ̀ oníbi díà tí mo mọ̀ sójú báyìí tí mo mọ̀ nìbàdàn yìí kódà tó ti ní kéèsì pẹ̀lú ìjọba rí òun àtàwọn ẹ̀yẹ eléṣù àdúgbò àwọn ẹ̀yà àjẹ́ oṣù àwọn eléṣù àdúgbò wọ́n sì parapọ̀ wọ́n sì rán àjẹ̀nù sáfà yìí wọ́n rán mẹ́tọ́ sọ́wọ́n àyàwó jẹ́ mùsùlùmí àjẹ̀nù kọ́ wọn dàáfà láàmù ọlọ́run padà yẹ pẹrẹ wọn dànù táǹjẹ̀nù sọ̀rọ̀ pé àáfà àbáyà àtàwọn báyìí àwọn náà ń náà àwọn ìgéèsì ẹ̀ pé ọ̀la torí torí agbájọ ń bí díà ní tí òyọ́ pọ̀lọpọ̀ ní inú rẹ̀ ò ní dùn bẹ́ẹ̀ ṣe ń lò jáàbù bíláàkì bẹ́ẹ̀ ṣe ń bojú inú rẹ̀ ò ní dùn bí tòwò tó ń ṣe ń fòkè bẹ́ẹ̀ nínú gbọ̀n yìí tó tó wá rí bẹ́yìn tó lẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ tó tó rí pé òun ò lè tàyé jẹ òun ò lè fẹ́ ṣe mọ́lúdì kẹwàá ọmọ pé òun ò lè reyé jẹ òun ò lè ṣe làlátùlù kọ́ dírì inú àwẹ̀ kó wọ́n wá tẹ pósítà pé ṣéwù láńtọ́ọ̀bù rẹ o àsàmsọ̀ngíyà

ó sì mọ̀ pé òun ò lè láǹfààní kó sọ fún pé ọya ẹ wá fẹ́ kanú ọmọ kí òun àlìjàlábí yù tóun náà jó ń jálàbí ọ̀tà ni ó mú yín irú ẹ̀ lọ sáwọn tí wọ́n ń sọ yìí wọ́n sì ráńjẹ nu sọmọ ìyá tọ́jọ́ mùsùlùmí ṣùgbọ́n lọ́n padà láǹfà yẹn. jama tẹ́ ẹ bá ti lè rí mùsùlùmí báwọn tó jẹ́ pé òun àtàwọn ẹlẹ́bọ òun àtàwọn kírísítẹ̀n àwọn júù àwọn lọ́wọ́ á mú lọ́rẹ̀ẹ́ lọ́rẹ̀ẹ́ ayò jama àpẹẹrẹ kí nìyẹn o ìtìkọ̀dí yù ni ọlọ́mọ̀sí wa ní mọ̀nàfíkì ẹlẹ́kẹwàá òun ni àtàhákùmọ̀ ìlàtọ̀gùtì kọjá sí pé èèyàn ọmọ ntọ́jọmọ́ ọ̀rọ̀ dájọ́ ọ̀rọ̀ òfin inú rẹ̀ ọmọ dùn kọjá pé ibi ìlànà èṣù ìlànà tọ̀wágìtù ìlànà àwọn nǹkan míì tó yàtọ̀ sí tọlọ́run tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ibẹ̀ ni ó máa gbé dájọ́ lọ gbogbo tán bá ti ń sìn mindu nìlá lẹ́yìn ọlọ́run ní jẹ́ tọ̀ good gbogbo tán bá ti já sí wípé tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ọ̀dájọ́ ni mo bá mi sọ̀rọ̀ sẹ̀ríà kóòtù mi mi ò mi lọ sẹ̀ríà kóòtù kóòtù kọ̀kọ̀kọ̀ mọ̀ pé mo fẹ́ lọ mi lọ sẹ̀ríà kóòtù ọjà bá ń bàdàn ó fẹ́ kú ó ti ṣe wíìlì yẹn ilé òun tó wà lájà ẹ fún ìyàwó kìíní eléyìí three story building ilé òun tó wà ń bàdàn two rooms ẹ fún ìyàwó kejì kí ló fẹ́ sọ ǹjẹ́ mọ́ mo nífẹ̀ẹ́ ìwọ mo ṣe kí ni mo kórìíra àwọn kódà kí lè two rooms kọ wà nírú àjálẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀bẹ́ta three story building Ìbàdàn ọwọ́ àlọ́ gbélé láfúnka ó ti pẹ́wọ́n ilé ẹ̀lẹ́ ah, ṣẹ̀rí àti nọ́nọ́nọ́nọ́ ẹ bá mi sọ̀rọ̀ ṣẹ̀rí àyẹn o mo ti sọ fún lọ́ọ̀yà mi tí mo bá ti kú that is how my request should be shared ẹ bá mi pín ogún mi sótìyé ìyàwó mi kejì yẹn ó wicked gan ẹ bá mi fún ní nǹkan kan sótìyé èyí tí mo kẹ̀ fún yẹn gan mo kẹ̀ sànú ẹ̀ ni ló wá rán èkó bí ẹni tí nǹkan ti ta sí lọ́pọlọ ó ní ẹ má bá mi sọ̀rọ̀ òfin ọlọ́run yẹn kankan mi ò fẹ́ ṣẹ̀ríà o àbọ́kọ́ ti ẹ̀kú ọkọ̀ òpin ogún ẹ̀ lẹ̀ níyàwó kan bá rò wípé ìdí igi làwọn èèpẹ̀ àwọn olóṣèlú à jama mọ̀nàfíkì ni gbogbo ẹni tó bá ti já sí wípé ìtọ́ yàtọ̀ sófin ọlọ́run ní máa ń fi gbèdàjọ́ lọ ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀nàfíkì ni wọ́n ní sùrọ́tù nìsà àyà sixty ọlọ́run ni alámtàrọ́ ilálẹ́dínà yẹsẹ̀ ọ̀múnà anáwó àmànú bí mọ́nsílá ilé kọ́wá mọ́nsílá min qablik yuriduna an yatahakamu ila togut wakọ̀dí wúmirú an yakfurubi wa yuridu ṣàìtọ́nù an yudillahum dalalan ba'ida ọlọ́run ní sí wà níbi àsálà ó kù ti mọ àwọn èèyàn kan tẹ́lẹ̀ àwọn tó já sí wípé wọ́n ń tàn wọ́n ń rò lẹ́mí ara wọn wọ́n ń sọ pé àwọn nígbàgbọ́ òdodo nu ọlọ́run àwọn nígbàgbọ́ sí ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wa ànábì tí í ṣe kùránì àtàwọn tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ṣáájú bí àwọn tàwọ́rẹ́tà ìnjílà ṣùgbọ́n àwọn èèyàn yìí yùrídú náà á ń yàtà háàkà mú ìlàtọ̀ bùtì kí náà wá máa ń gbà lérò tó bá ti di pọ́rọ̀ òfin bá délé ọ̀rọ̀ ìdájọ́ wọn wàá gbé ìdájọ́ lọ ọ̀dọ̀ èṣù ọ̀dọ̀ ọ̀lànà èṣù tó sí tọ́lọ́run wọ́n dẹ̀ ti pa wọ́n láṣẹ pé kán sá ìgbàgbọ́ sí lánàá èṣù yẹn ọlọ́run aníṣẹ́ wa rẹ́sù èṣù tó gbèrò pẹ̀lú wọn ni kò fẹ́ sọ wọn nù dọ̀là lámbà yìí dà ní ìsọnù tó já sí pé ajá àwọn tí ó sọnù kò ní gbọ̀fẹ́ ọlọ́dẹ gbogbo ẹni tó bá ti lè já sí wípé ó rí ìlànà méjì ìlànà kan tọlọ́run ìlànà kan tẹ̀sù ọwọ́ agbọ́lá fún tẹ̀sù ìṣesí mùnàfíkì ni ṣùgbọ́n gbà míì ọ̀nà le fún kò sí choice kọjá kọjá pé lánàá èṣù ní kíni o òun ni wọ́n fi àjọyẹ lórí inú rẹ̀ ó wà bàjẹ́ ìwọ ọlọ́run ọ́n ìdájọ́ tó sì ṣẹlẹ̀ ẹ̀sìn rẹ̀ ní ìdájọ́ lórí ẹ̀ ṣùgbọ́n ìlú burúkú tá a wà yìí ìlànà ìṣúná fẹ́ lò ìwọ ọlọ́run tó bá jọ mẹ́sẹ̀ nú ìlànà yìí àbójòrò nínú ìdájọ́ ọlọ́run forí ẹ̀jẹ̀ mi ò inú rẹ̀ wà ní ìdọ̀sí mọ̀mìnì ni ọ̀nà ṣùgbọ́n mo náà fi kíkan ẹ má sọ̀rọ̀ ṣẹ̀rí àbí o ẹ má sọ̀rọ̀ ìdájọ́ ọlọ́run kankan o ìdájọ́ ọlọ́run nàìjíríà làwọn àṣì sáúdí o àṣì mọ́kàmọ̀dínà o ìṣesí àwọn mùnàfíkì nù ẹlẹ́kọ̀ọ́kànlá ádámù rírọ̀ bí tahakumi lillahi wal rasuli ṣé ẹ rí mùnàfíkì inú rẹ̀ ò ní yọ sí ntọ́ba jọmọ́ ntọ́lọ́ àtànàbí ìbá dálẹ́jọ́ ìyàtọ̀ bẹ láàrin nọmba ten àti nọmba eleven nọmba ten ni wípé fúnra rẹ̀ gangan ìdájọ́ èṣù ni ọ̀gbẹ́jọ́ lọ ìdájọ́ èṣù ni ọ̀fẹ́ kan fi dájọ́ ṣùgbọ́n eléyìí kò tún wá ní yọnu sí ìdájọ́ tọ́lọ́ àtànàbí ìbá dá yóò kórìíra ìdájọ́ tọ́lọ́ àtànàbí ọlọ́run wá ìdá kílà làwọn tààlà ìlànà ansala lọ́wọ́ ilà rọ̀ṣọ́ rọ̀ àìtàlì mọ̀nàfìkì náà yẹ̀sù dúnà àǹkà sùdúdà nígbà tá a bá ní ìrẹ́wẹ̀ yìí mọ̀nàfìkì ọ̀yẹ́ ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀já ló ń tọ́lọ̀ àtànàbí rẹ̀ tí wọ́n sọ nídàájọ́ ìní ẹ̀já àfidájọ́ inú wọn wà nídòsí ọlọ́run lọ́wọ́ ara àwọn mọ̀nàfìkì wọ́n wà sẹ́rí kó lọ́dọ̀ wà nàbí ní alharaj wadik fi sọdìr min hukmi rasul ṣé ẹ tún ara àwọn mọ̀nàfíìkì ìdájọ́ tànàbí bá wá dá ìgbà wọn wà fún pínpín ọkàn wọn wàhálà ó wọn nínú ẹ̀mí ìlà ìlò ìfòòró ẹ̀mí ọ̀sẹ̀lẹ̀ wọn wọn à ní gba tànàbí dá fi maharaja mímọ̀ ọ̀kọ̀dọ̀ ìwàyùsá límọ̀ tẹ̀sílímọ̀ sọ́dọ̀tún nìsà àyà 65 ọlọ́run ní sórí ẹ jẹ́ kó yé yín o mo tó fọlọ́run ṣẹlẹ́rìí wọn àti ìdolùgbàgbọ́ òdodo títí wọn ò fi máa kó ntọ́ bá ń ṣẹlẹ̀ nínú gbogbo òsẹ̀mí ayé wọn láàrin àwọn àtìyàwó wọn láàrin àwọn àtọmọ wọn láàrin àwọn àtàwọn tọ́jọ ń da òwò pọ̀ tí wọn ò fi wá máa kó báwo ànábì tí wọn ànábì ọmọ wa fi ọ̀rọ̀ ọlọ́run fìdájọ́ fún kọjá pé ntọ́ ọba wa dá lẹ́jọ́ láàyè jìdú fi ànfúsì yìí harajà mímọ́ kọ̀dọ̀ yìí ta wọn à ní ní yíkìní kankan wọn à ní ní ìkórira wọn à ní ní ìfọpẹpẹ wọn à ní ní àìdùnnú sí tí wàá bá dá lẹ́jọ́ wàyù sálì mú tẹ̀sílímù wọn wàá ṣe kíni o wọn ò ju gbogbo ara wọn lẹ̀ fún tọ́ ọba dá lẹ́jọ́ àwọn mọ̀mìnì náà ṣùgbọ́n mọ̀nàfíìkì inú wọn ò ní dọ̀ sí i ẹ̀ka fún ẹgbàá hundred ni kí ló dé ṣèbí ẹgbàá wọn kẹ́ ọkùnrin àti gẹ̀yìn ó nífẹ̀ẹ́ gẹ̀yìn ni ó dẹ̀ jẹ́ girlfriend ẹ̀ wọ́n dẹ̀ jọ ṣe kí ló kọ̀ ẹ̀ àṣọ ẹ̀ka fún ẹgbàá hundred lùdàjọ́ òrè wo nìyẹn ayé tó la bíbí báyẹn lọ nà. ṣùgbọ́n mùnàfíkì inú rẹ̀ ò ní dùn ṣùgbọ́n mọ́mẹ́ ni inú rẹ̀ ó dùn kó tọ́lọ́ fẹ́ lọ ibi tó rí dé wà nù wọ́n ti fóun lẹ́gbọ́ ọgọ́rùn-ún wọ́n ti fọ òun mọ́ kúrò nínú kíni o kúrò nínú ẹ̀sẹ̀ bí ọmọ ìyá wa tán náà lọ́jà abájọ́ ni gbogbo àwọn BBC VOA náà gbé fúnra àáfàá yẹn wọ́n lọ́wọ́ ṣẹ̀rẹ̀ akọ àní ẹ̀nà ògùn sẹ́ wọ́n náà tó ní kọ́ padà wá ó tún padà wá lẹ́ẹ̀kejì ó padà wá lẹ́ẹ̀kẹta ó padà wá lẹ́ẹ̀kẹrin alóhùn sẹ́ àáfàá àdúrà tí wọ́n fà àáfàá nígbà inú àáfàá yìí ṣẹ̀ṣẹ̀ wà dùn wà láyà pẹ́rẹ́ mọ̀ mi nínú mọ̀nàfíkì àmọ́ sọ pé kéènì gan sáyé kan ti ẹ̀dú ní èwo ní ah, wàhálà gíní kan gan kan láyé ṣẹ̀ríà dédé yóò tún máa qualify ṣẹ̀ríà pẹ̀lú àwọn o ajẹ́ tí fìbú ọlọ́mọ sì wá mùnàfíkì ẹlẹ́kẹtàlá mọ̀rọ̀ altunas ṣe á rí mi pọ̀ jẹ́mọ̀ kí làbí ṣe á rí mi pọ̀ sẹ́rà ní tá a dé yìí àfi ká sọ́ra ọ̀pọ̀lọpọ̀ wa náà ti máa di mùnàfíkì lọ tá à ní mọ́ gbogbo ń tọ́ ọ bá ń ṣe ṣe é torí ọlọ́run mọ́ ṣe é torí èèyàn o ẹ jẹ́ àwọn látòrí pé à ń kírun ọkọ rẹ wà lẹ́kọ̀ọ́ sí máa kírun náà ọkọ rẹ wà lẹ́kọ̀ọ́ sí lè máa gbà àwẹ̀ síbẹ̀lẹ́ àkànná sọ̀rọ̀ ẹ̀fọ́ àjò ni tí è gbà àwẹ̀ Ramadan tí ọmọ ìjọsìn gbọ́ ọkọ bá ti lọ káwọn èèyàn tó ká ṣéjọ ojú mẹ́lẹ̀ yìí máa ń ṣe nǹkan oṣù ni ẹjẹun lánàá ẹjẹun jẹta ẹjẹun jẹni wọn wá sọ fọkọ ẹ̀bí ìyàwó rẹ̀ gbà àwẹ̀ ìyàwó dẹ̀ padà jẹ́wọ́ pé láti ilé àwọn ọkọ̀ mọ́hùn-ún la kó wọn máa gbà àwẹ̀ ni. jama kí ló wá mọ ọtọ òjò yọkọ rẹ pé ìgbàwẹ̀ yóò ṣe rúkìá fún ọ ni o bí wọ́n máa gbé ọ lọ́dọ̀ dókítà ni pé ẹwọn ohun èké ìgbàwẹ̀ kí ló lè máa ṣe tí èèmọ gbà wẹ̀ o tí ó fi kúrò lẹ́ni èṣù tí èdè ẹni Ọlọ́run ọ wá ṣe bí ẹni tó gbàwẹ̀ ọkọ tó wá dé àfà kí lè ràbọ̀tà ìṣe ìfitọ́rù orí ibú wo láwẹ̀ tó ti já ṣé á rí ni ọkọ rẹ ní òfin ọlẹ́sàn àwẹ̀ dèdèrè ní ọ̀nà tó bá rọkọ rẹ ó lò já òbúdó tọkọ rẹ ọba tí ń lé ọfẹ lọ ra ògì lọ́ọ̀kan gbogbo ẹsẹ̀ fẹ́ àṣẹlẹ̀ àpupa ẹlẹ́ àdúdú ó yẹ kéèyàn ògbó ẹkún ni kánẹjọ à ń béèrè ẹlẹ́yà ẹlẹ́yà wo àwọn ah, ní umu rasheed ló kọ wọn umu rasheed ah sẹ́lẹ̀ àti eyín wọn pupa báyìí ó yẹ kó ògbó ẹkún ni kí lọ́ọ̀bà tó ń sọ pé pupa ní máa yọ ọsẹ wèrè lẹ́ẹ̀kẹ́ àdúgbò ni aṣọ tí ó lò nígbà bá ti fẹ́ lọ ra ògì lọ́ọ̀kan ó fẹ́ lọ ra búrẹ́dì lọ́ọ̀kan wọ́n ti máa gbogbo apá rẹ̀ pẹ́lẹ́ àpupa ni kódà ń jọ mi ibi tí dèdè wèrè rẹ̀ tó dé ó lè fẹ́ yọ gbogbo ojúlẹ̀ tán tí ó sì gbogbo ẹyin ojúlẹ̀ báyìí tí wọ́n mọ̀ owó mu rẹ̀ sẹ́lẹ̀ àtàn wọ́n sì máa kó olú mú nǹkan ń ṣe ọ yẹ kó bú ẹkún ni ọ yẹ kó bú ẹkún ni ajẹ́pẹ́jà àbúrẹ́ tó lò sí àrími ló fi ń ṣe ṣe tá à ń sọ yé tẹ́ ẹ dórí ipá náwó sẹ́sìn má náwó káwọn èèyàn lè yàn ọlọ́ọ̀ni ọ̀sán ọlẹ́sàn ṣùgbọ́n mọ̀nàfíìkì jẹ́mọ́ gbogbo nǹkan bá ń ṣe kí náà máa fi ṣe ṣe àrími ni nínú sùrọ́tù nìsà tẹ́ ẹ bá lọ wo sùrọ́tù nìsà kùránì orí kẹrin aya 142 ọlọ́run sọ àwọn ìròyìn tó lágbára nípa àwọn mọ̀nàfìkì àáfàá dẹ̀ pín àwọn ìròyìn yẹn sí àárín kan bíi ni ọlọ́run sọ ẹ̀rọ àwọn mọ̀nàfìkì ara ń máa mọ̀ wọ́n ni wípé ọlọ́run innal mọ̀nàfìkìnà ẹ̀rọ àwọn mọ̀nàfìkì o yukhadi'una Allah wọ́n rò pé àwọn ń tan ọlọ́run ọba jẹ wàhùwà ẹ̀tàn jẹ wọn ọlọ́run mọ bí ó ṣe jẹ wọn ń yà lórí ẹ̀tàn jẹ wọn tí ó dẹ̀ san wọ́n lẹ́san lórí ẹ̀ wàyí dá kọ́mú ìlà sọ láti kọ́mú kùsàlà jàmọ́ ẹ̀jẹ̀ jágbàrin yé torí pàáfà tó mo wá ń bì pé ara àròyìn mọ̀nàfíkì ni wípé tí wọ́n bá fẹ́ kírun jàmọ́ ẹ̀wọ̀n dá láàrin o mọ̀nàfíkì tó bá fẹ́ kírun ìrun òròjú ni máa kí. ṣe ẹlẹ́yìn tẹ́ ẹ jóbi ẹ̀ máa bẹ̀yìn tẹ́ ẹ jóbi àárín yé láti ni ẹ fi kọ́ ọmọ yín pé èèyàn máa kírun nítorí ọlọ́run dádì rẹ wà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́mì rẹ wà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ máa farabalẹ̀ kírun ọmọ tó fẹ́ kírun ó ní àbí tó wọ̀ bá mọ́mì òun fóun lóúnjẹ ó wà farabalẹ̀ kí onífẹ́ ọmọ rẹ wà látàlá mo ti kírun ó ti kírun láàrin ìṣẹ́jú tẹ́ ẹ bá ti rẹ́ ti ń kírun òròjù kọ́ mú kùsàálà mọ̀nàfíkì ọlọ́run bá sọ ó ní ìmọ̀lì mọ̀nàfíkì náà dájúdájú àwọn mọ̀nàfíkì ara ń tẹ́ẹ̀fì mọ̀ wọn wọ́n máa ń láwọn wọ́n máa ń rò pa àwọn ń tọ́lọ́hún wọn ò dẹ̀ tọ́lọ́hún jẹ ọlọ́run wá ìdá kọ́ mú ìlà sọ̀ láti tán bá ti wá fẹ́ lọ kírun kọ́ mú kùsàálà ìró kí náà máa kí jẹ̀mọ́ ìró òròjù àfà ìwọ náà máa bó ṣe máa kírun tó bá wá líìdì àwọn èèyàn nínú òun yóò wá ṣe bí ẹni ọlọ́run. Allahu akbar bismillahir rahman yóò wá fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí mọ́gíríbì àáfà tó bá sì ń dárun kí ìṣẹ́jú méjì ní èkí súrí àti àṣírí mọ̀nàfíìkì ṣé á rí ni ọlọ́run ní kọ́ mú kùsàálà wọ́n máa kírun òrojú yùrọ̀ wúnà náà sà wọ́n máa ṣe ṣé á fáwọn èèyàn ó di nǹkan jẹ́ mọ́ méjì alákọ̀ọ́kọ́ ìrúwo náà máa ń kí o ìrú òròjú tán bá tó wá kírun àbọ̀nṣe nǹkan kan ní ẹ̀sìn wọn ó ṣe fún síárì mi ni wàlá yẹ́díkùrú náà lọ àìlà kọ́lí ìlà mọ̀nàfíkì ìrántí ọlọ́run àfìgbà díẹ̀ ìgbà wo nìgbà díẹ̀ ìjàmọ́ ẹ̀dá mi lónìí ìgbà kan bá ráwọn èèyàn torí páwọn èèyàn náà ń ṣe síárì mi fún ìwọ́n tó bá já pé náà níjọba ti fẹ́ wá wáàsí kálẹ̀ rí ọ̀pọ̀ wáwà sí ni òní lára tó gbà lọ́dọ̀ ọlọ́run wáwà sí nítorí ọlọ́run ọ̀fẹ́ náwó dẹ́sìn náà nítorí ọlọ́run ọ̀fẹ́ múra bọ́lọ́run ṣe fẹ́ múra nítorí ọlọ́run ọ̀fẹ́ rẹran léyà rẹran léyà nítorí ọlọ́run ọ̀fẹ́ lọ ṣe umura ṣe umura nítorí ọlọ́run ọ̀fẹ́ ṣe ájì ṣe ájì nítorí ọlọ́run ọ̀fẹ́ fẹ́ èèyàn fẹ́ nítorí ọlọ́run ọ̀fẹ́ fọmọ fún èèyàn fọmọ fún nítorí ọlọ́run olówó lọ gbogbo ń tá a bá fẹ́ ṣe ẹsẹ̀ nítorí tọlọ́run kọ́mọ̀ jẹ́ pé àwa náà wà á di mọ̀náfìkì tọ́jẹ́ pé wà láàyè fi kòrónà lọ ìlà kọ́lí ìlà mọ̀náfìkì ìrántí ọlọ́run àfi fúgbà péréte tán bá ráwọn èèyàn tí wọ́n fi sí ariwo ọlọ́mọ sí amọ̀náfìkì. àádùn olórí ẹlẹ́kẹtàlá lónìí torí àsìkò tó ṣe kí ni tó ti lọ ṣùgbọ́n ẹlẹ́kẹrìnlá náà láti sọ mọ́ òun ni àlìkìyàmù kùsàálà ìlàsọ̀lá àti tán bá tó wá ń kírun ìrun kí náà máa kí o ìrun òròjú adẹ̀ ẹ̀rí rẹ̀ á wà á gbé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún náà òun lè tá a ti sọnù àyà òun ádámù díkìrì là ilá kọ̀ nílá wọn èèrántí ọlọ́run àfi fúngbà díẹ̀ ìgbà díẹ̀ tán bá ráwọn èèyàn tán fẹ́ẹ́ ṣe kí ni o tán fẹ́ẹ́ ṣe ṣe á rí mi fún òun náà fi máa rántí ọlọ́run á wàá gbé látòrí nọmba sixteen tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ bí ìdílé láyé tààlà kí nọmba sixteen o àsókúríyà mínàlì mọ̀mìnì wọ́n máa ń fi àwa mọ̀mìnì ṣe yẹ̀yẹ́ <laughs> tẹ bá dirẹ́ tí fi yàn ṣe yẹ̀yẹ́ nítorí tọ́lọ́ mọ̀nàfíkì sọ ọ̀gbọ́n lè ṣẹlẹ̀ láàrin tiẹ̀ náà bọ́yọ̀ rẹ nìkan bọ́yọ̀ lọ ń fò síta bọ́yọ̀ lọ ń sàn ó fa àwọn kankan dà wò ọwọ́ àfi ṣe yẹ̀yẹ́ mọ̀nàfíkì ni ó kí mo pé ó tọ̀ jẹ́mọ̀ kí lẹ́ẹ̀rí táwọn àáfàá lò ibẹ̀ láti wá gbé tó bá ti ń di pọ́ùn fún àwọn ẹni ọlọ́run mọ̀mí ní ń ṣe yẹ̀yẹ́ bọ́yọ̀ rí pé aṣọ tá àáfàá wọ̀ aṣọ ti gbó aláìsúná ògbó tó bá sọ rẹ dédí kòkòrò ó ra sọ tuntun òrí glove ẹlẹ́yà ó ti lu lọ́wọ́ mo stocking rẹ ti jẹ lẹ́sẹ̀ àbẹ́ ẹ̀rí jágbo ẹ̀ ó tiẹ̀ ti pọ́n lórí ọwọ́ àbí ìṣe yẹ̀yẹ̀ mìíràn fi kí wọn àwa tá àti ẹ̀ṣẹ̀ kínní gan ọ́ dáa fún àjọ ẹ̀ lọ táwọn ọmọ ọ̀pọ̀ dáa fún ọ̀jù lọ ó ti wà lùjẹ́ náà ló fi dáa fún asúkúríyà láti gbé e tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ abẹ ọlọ́run ọba àlekí ọlọ́run ọba alágbára gbogbo àwọn tá à ń ká ọlọ́run tó wúlò fẹ́ntì ń tàtà wá tá à ń gbọ́ náà ṣe wá mùnáfìkí o torí gbogbo tá à ń sọ yìí wàláhì ayé ọ̀tàn ayé tá a wà yìí yọ ọ̀tàn á kú ò láyé ìgbà náà láàtò wá mọyì gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe tá a bá lò ká gbìyànjú àti lò ká má jẹ́ kan nínú àwọn mùnáfìkí tí ọmọ kọ tọlọ́hún ọba àlekè ọlá abẹ ọlọ́run ọba alágbára kó ṣe wá ní mùmínì òdodo kọ́mọ ṣe wá ní mùnáfìkì kó jẹ́ ká bá a níbi sẹ́gbẹ́ máa ń lérè kó ìṣèwálẹ̀ tí yóò rí ọ̀nà láyà tó jọ́gbìn ní alkiyama ọlá aláhàwùlà wàlá quwwata illa billahi aliyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa